ọ̀wọ́ tó ń sógun ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run tọ́ba bẹ̀rù ọlọ́run bá ní ọlọ́run ní ọwọ́ òun nìkan wà ọwọ́ lọ bá àdàbà ipe kó fún ọ torí àdàbà tó tó làmọ́lẹ̀ tí tó ń tu ìyá rẹ yẹ kíní kan lọ fẹ́ kí kọ́ ṣe fún ọ ẹni tó lè ra àdàbà kí ló fẹ́ ká àdàbà ó ṣe ẹlẹ́kùnrin bá ń sọ àdàbà tó là ń sìn ọ̀rọ̀ àwálé ẹ̀hẹ̀ ó sì délé ó gbé e kalẹ̀ kí ló kù tí ọmọ yọ lọ lè ẹ̀hẹ̀ yọmọ wa wò pé dabatẹ́ra àdàbàtà àwà dùn àbí àwà mú ẹ̀jẹ̀ rẹ̀ àwà fi ṣèǹkan báyìí àwà fi ṣèǹkan báyìí ṣèǹkan báyìí sẹ́rin tí ń wá lọ́dọ̀ o ìyípadà ni o báyìí dà kọ́dọ̀ fàyínàmá yakulu lahu kún fàyàkùn Allah ní ń pàṣẹ o ọfẹ ọfẹ ọfẹ change situation rẹ ọwọ alọlẹ ra àdàbà sẹẹsì mọ̀ pé tọ́ba jẹ́ pé ọba máa ti ń ṣe ni kí ló yẹ kó ṣe jama ó yẹ kó pe ọlọ́run ọba ọba tí ó ní la haula wala quwwata illa billah kò sí tí ó yí padà kò sí agbára tí ó fi yí padà illa billah àfi agbára ọlọ́run kò sí ìṣòro téèyàn lè wà nú ẹ̀ téèyàn bá ṣe la hawla wala quwwata illa billah ọlọ́wọ́n padà yọ̀yàn kó mbẹ́ pẹ̀lú agbára rẹ̀ torí èèyàn ti fi agbára yẹn ti sọ́dọ̀ ẹ̀ àmọ́ kéèyàn máa ṣe la hawla láàárọ̀ kéèyàn máa wọṣẹ́ rọ̀lẹ́ ó di mélòó jàmá tó ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì ọlọ́wọ́n ò ṣe kínni ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì torí ìbáàdà làdúà àbí ẹ̀hẹ́n tó bá yàtọ̀ sádùà kínní ó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdùwà wọn mọ́kàdá ju minal gam wọ síjìn èyí ń bẹ nínú ẹ̀wọ̀n ń bẹ nínú bànújẹ́ ẹlòmíì ń bẹ nínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n spiritual kìí ṣe pé wọn àmàndàlá o àmọ́ bí ṣe ń lọ yẹ ti wà ní bandage látara àwọn gbèsè ó níbi tó lè rìn sí ó níbi tó lè ṣe kínni tó lè lọ wọ́n lẹ́nìkan jẹ nìkan gbèsè ó ti pàdé ẹ̀ láàrin ọjà ó ti sáfún sáfún sáfún tipẹ́ wọ́n pàdé ara wọn báyìí ó sì lọlẹ̀ ó sì dákú ó sì dákú síbẹ̀ ó sì dákú wọ́n á mi sí wọ́n á mi sí lérí Allahu akbar wọ́n á rọ́ mi sí lérí nígbà tí ó fi yájú arákùnrin ẹ̀dákùn ẹ̀dákùn ẹ̀ bá ń rọ́ mi sí lérí ọjà lówó ni níbo ojú ẹ̀ làtà ó ní mo bọ̀ mo bọ̀ <laughs> mo bọ̀ ọ́ ó mo bọ̀ mo bọ̀ ọ́ <laughs> ọlọ́run wọ́n ní gbèsè ìtìjú ọ̀sán ìbànújẹ́ òru hmm, ẹni bá mọ̀ ni o ìtìjú ọ̀sán ìbànújẹ́ kínni ògbà hmm, tẹ́lẹ̀ máa ń bẹ nínú ìbànújẹ́ ọlọ́kàn fọmọ kan dán o ògbà tó bá ti rí láàrọ̀ báyìí inú rẹ̀ dùn inú rẹ̀ dùn ó lè jọkọ lọ́dà dáhùn mọ́yàn lọ́wọ́ ó lè jẹ́ ìyàwó lọ́dà dáhùn mọ́yàn lọ́wọ́ pé ẹ̀ ń jí báyìí ẹ̀ jí ṣe wàhálà ni ẹ fẹ́ sùn báyìí ẹ̀ sùn pẹ̀lú wàhálà ni wàhálà ti dé púpọ̀ tó bá ti jẹ́ wàhálà pé mo fẹ́ dọ̀bù mo fẹ́ dọ̀bù oyè wọ́n ní kéèyàn má dákẹ́ àdúrà ní solúsàn àdẹ́bíwá Yunus alayhi salatu wa salam ẹ̀ ńgbẹ́ ẹja gbé mi tẹ́jà tó gbẹ́jà mi tó gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ inú odò ilẹ̀ tó wá súnmọ́ bẹ́ẹ̀ àdẹ́bí Yunus ń bẹ lódìdí nínú ẹja ọlọ́run dára fa ẹja mi tó odidi mọ́sálásì kọ́mọ́ bàá máa sọ pé ẹja kò tẹ́lẹ̀ wá gbé mi <laughs> ẹja míì nínú àwọn ẹja tọ́lọ̀ ń dá ó tó odidi mọ́sálásì e, èmi ju mọ́sálásì lọ jama. ẹ̀ẹ́dẹ́gbẹ́ kọ́ wá ní ẹnìkan bọ́ sínú mọ́sálásì <laughs> ọlọ́run ní ọyá máa lọ máa lọ ọmọ fẹ́ dán o e, ń bọ́ sí inú odò báyìí ẹja yẹn lọ́ọ́ rìsífù ẹ̀ ọkàn ìyanu báyìí ó sì bọ́ síbẹ̀ kóló nígbà tí ìbá tọ́mùtọ́mù sẹ́nu. <laughs> ojú bẹ́ẹ̀ lọ àgbèjúwe tí mo lè fún yẹn bó ṣe dúró tọmọ sẹ́nu bó ṣe bọ́ sẹ́nu ọmọ ẹja nìyẹn ọwọ́ alọ lè jókòó síbi kan tí ọlọ́run ọba aláàpálẹ̀sẹ̀ kalẹ̀ fún sáwọn pé tọ́ bá rún oorun náà ni àmọ́ ọlọ́run ọba aláàní dáadáa fún ẹrú ọlọ́run ọlọ́run wọn ni kọ́ bá lọ sàlẹ̀ ó gbé mi ni wọ́n lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ inú àládà ni pé tí ẹja bá rí ọmọ èèyàn àbí ẹranko kan yóò fi panu ni àmọ́ gbàtọ́ nípa ẹni tó wọ ọbẹ̀ yìí ẹni ọlọ́ni ọlọ́run sọ ọlọ́run wá gbé lọ sàlẹ̀sàlẹ̀ lọ́hùn wọ́n ní kọ́dà yín tó yan náfìlà mbẹ̀ wọ́n nígbà míì yọ̀ wá rò pé ah tẹ́jà yìí bá wá kú kápẹ́jà yìí bá wá kú ee eh, kápẹ́jà yìí bá kú ṣé èmi náà ní ṣe kí ni èmi náà ní kú yọ̀ wá gbé náfìlà nàró kò sí sí kan tí ó wà níkùnyà tọ́ba ti nàró tọ́lọlẹ̀ yóò kíní yóò mì díẹ̀ tó bá ti wá ń ṣe nẹ́fìlà ìbàdí ìpàdé nẹ́fìlà ẹ̀já ó ṣe kínní ẹ̀já sheik àdúrà níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní fanáda bí dùnúmá ọlọ́run bá ní ní àwọn òkùnkùn eríṣiríṣi òkùnkùn omi zulima lẹ́yọ̀kan zulimaati ní àwọn òkùnkùn òkùnkùn ẹja òkùnkùn pínlẹ̀ sùn níbi tó wà yẹn ibẹ̀ ló ti wá ṣàdúrà Allah ilaha illa anta ó ní kò sí ọlọ́run ọba tá a lè wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lénìí àfi wọ́lọ́n subhanaka tútóbi wọ́lọ́n inni kuntu minaz zalimin alábòsí ni mí kí lábòsí tó ṣe ọlọ́run lòun fẹ́ pa àwọn ọjọ́ rẹ̀ rẹ́ ọlọ́run níyà ń bọ̀ ànábì ò de kó ń bẹ ọlọ́run ọyá kó ń bẹ ọlọ́run ò ní kó kó ń bẹ tó fi ṣe kíni tó fi kó sẹ́wọ̀n pé òun ti gbà pé ńgbà tí wọ́n níyà ń bọ̀ wọn ṣe kíni wọn kó náà ni àmọ́ kò wá dúró kò dúró kọ́ ọlọ́run fi pàmìtẹ̀ pé torí ìsìn kúrò làwọn aráàlú yẹn làwọn lọ lé bẹ́ẹ̀ lọ́n lẹ́yìn ìlú tí ọlọ́run foríjì wa ọlọ́run sì foríjì wọn òjíṣẹ́ ọlọ́run wà dà láàrin wọn ló ti lọ òjíṣẹ́ ọlọ́run wà dà ọlọ́run ni ó ti wá kú láì gbà yọ̀ǹda ọ̀dà yín dọ̀wọ́ àbòsí tó pòun ṣe ẹwà àbòsí tó lóun ṣe àwọn bá ní téèyàn bá ń bẹ nínú ìṣòro gbogbo òwò abútọ́ bá ti wù ú lé ayé máa sọ fọ́lọ́hún Ibo Ọlọ́run mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí lọ́dún báyìí lọ́dún báyìí kó má jẹ́ pé ìyá rẹ̀ ló ṣe kíni òun ló dé alábòsí ni mí o ṣàánú mi o nígbà níbi Ọlọ́run pèrè alábòsí kí wọ́n là wa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdúrà yìí Ọlọ́run ní nígbà tó ṣàdúrà ẹ̀yẹ fásitì àjábúná làwù Ọlọ́run ní a lóhùn wọn náà ìnáhùn mí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá ń ṣàdúrà nígbà tí wọ́n bá ń bẹ nú àhámọ́ bá a sì máa làwọn náà nìyẹn pẹ̀lú májẹ̀mú kí wọ́n náà wà nínú àwọn mùmíní tó o bá ń sóògùn òsínú àwọn mùmíní bó o ṣe la ilaha illa dọ̀la lọ́hùn ní gbọ́ torí òsínú àwọn mùmínú nínú àwọn mùṣírikùn ni ọ́ láti lọ lè jagun àwọn lékè wa nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí òsín íńtánẹ́ẹ̀tì kò já máa ti ń lọ a sì mọ̀ àmọ́ kò tó báyìí àmúgbà tí íńtánẹ́ẹ̀tì dé ó já mọ̀ pé kò sí nǹkan kan lọ́pọ̀lọpọ̀ ilé kéwú tó ju ìbọ̀rìṣà lọ lọ́pọ̀lọpọ̀ àpè <laughs> gbogbo ẹ̀ o lọ́pọ̀lọpọ̀ àbígbà tí àáfàá tó lọ́mọ lékéwú tó níjọ ẹ̀sìn tí wọ́n ń sọ pé àní tí ọba fẹ́ sọ̀ra rẹ kò níbi aburú ayé lọ́lẹ̀ gbé agbárí rẹ fáwọn kèfèrí kan bọ́ síngbẹ́rẹ́ síbẹ̀ wọ́n àyídùn làwọn mọ́ṣítà tó àtọ̀mí ń kú wọ̀ tí wọ́n mí rí bá tẹ̀ xẹ́lẹ̀ mi kú wọ̀tí ó ní kú wọ̀tí ni ó ní èyí kéye agbára nígbà téèyàn bá ti lọ lè gba lọ́dọ̀ àwọn yẹn dáhùn èyí náà ti di kèfèrí nìyẹn torí pé ìyá kàdà búrú lọ́wọ́ nínú ẹ̀sìn wa ọlọ́nìkan lásìn tá ní ṣòro wọ́n ìyá ká nestaim ọ̀dọ́ rẹ̀ láwọn aràn lọ́wọ́ lọ ẹ̀hìn àwọn tí wọ́n ń bọ igi tí sin igi wọ́n lọ́dọ̀ tí èṣù gbé kalẹ̀ ní tẹ̀sù gbé kalẹ̀ nígbẹ́rẹ́ ara tẹ̀sù gbé kalẹ̀ òun pààrọ̀ olóńdè olùka oníkà máa tẹ́fà àwọn àtàǹkan sí ìlérí ló ṣe jẹ́ pé tá a bá ti gbàgbọ́ nu ọlọ́run ọba àdúrà nìkan ti tó wa wàlá tó bá rí ọ ṣàdúrà kó sì lògùn òwòsàn tí o bá sí mọ ara má ti ń bẹ ọtán àmọ́ a fẹ́ ga a fẹ́ lówó àwa náà a fẹ́ kọ́lọ́hún afẹ́ afẹ́ àwọn wa protection kaburu ọmọ ṣe wa àdúrà láṣẹ kínní àdúrà láṣẹ ariwo tá à ń pa káàkiri lẹ yorùbá nù ìgbà ẹ má sọ̀gùn mọ́ ẹ má sọ̀gùn mọ́ àdúrà ní ẹsẹ kínní àdúrà ní kan ti ń júwe fún wa òun náà ni ìwé àdúrà tó ń pè ní citadel of believer citadel of believer yẹn àwọn àtàbà tì ní kálọ̀ lè islam and muslim gbogbo àwọn àdúrà tí ìtura ti sọ níbi torí àsìkò mi àbá ń bẹ̀ islam and muslim tí ìbá ti ní nínú ilé wọ́n kan wọ́n kan sí eré bùkátà tí ọba ti bùkátà tó bá ti ní ẹ sálọ lè wo kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ ó rí i pé tí nǹkan báyìí bá ń ṣèyàn níta níbi ní a ṣe ni tí nǹkan báyìí bá ń ṣèyàn níta ní a ṣe ni tádàwó báyìí bá dé níta ní a ṣe ni látara bẹ́ẹ̀ ọlọ́run wọn sànù wa ṣòrútù ìjábá ti dùn a gbogbo anáà láfẹ́ kádùn àwọ̀ gbà mọ́jẹ̀mú tádùn àfi gbà ẹ̀yọ́ màyá mi alákọ̀ọ́kọ́ al-ikhlas òun náà ní ká máa pe ọlọ́run nìkan ọlọ́run ọ̀dẹ̀ ọ̀hún mukhlisina lahu di tọ́lẹ̀ sìn ní ká máa pè ọlọ́run ẹni bá ti ń pe ṣéwù ní ẹ̀bọ ni ẹni máa ń pe mukadam ẹ̀bọ ni ẹni máa ń pe khalifa wòlíì ẹ̀bọ ni ẹni máa ń pe jésù ẹ̀bọ ni ẹni bá sì ń pe àwọn ayé ẹ̀bọ ni ẹni bá ń pe àwọn àgbà ẹ̀bọ ni ẹni bá ń pe àwọn màláyíkà ẹ̀bọ ni ẹni bá ń pàdé ìjànú ẹ̀bọ ni gbogbo ẹ̀ pátá ẹ̀bọ ni bọ́bá ní àyà mìsìkínú tó wala ushriku bi wala ushriku bihi ahada ọlọ́run nìkan ní ma pè é nífẹ̀ẹ́ lómi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí ma pè torí ká ma pè nǹkan míì tó bá ti ní àdúrà ìbáàdà ni àbí táwa ti ń pè ọlọ́run yóò máa jẹ́ ìbáàdà táwa ti ń pè ní jésù ọlọ́run kọ́ kí náà máa jẹ́ ẹbọ eléyìí ọ̀dàrú àfẹnudọ́lọ́ máa fẹ́ sọnù àdáhùn jọba wa táfi ní yá táwọn wa pèdè ọlọ́run kọ́lọ́mọ jọba ẹni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ bá ti ń pọ̀ fọ́ ná torí ní tọ́wọ́ àǹdí ọ̀fọ̀ náà ni kọ́ Eh, ọlọ́run ni wọ́n lè dín náà tẹ̀dẹ̀ ọ̀nà mi dún nìyí ọlọ́run ni gbogbo àwọn tẹ́ ń pè tí yẹ sọ ọlọ́run láàyè tẹ̀tẹ̀ ọ̀nà náà sọ̀rọ̀ kù wọn ò lè ràn yín lọ́wọ́ o wọ́n láwọn fún sàwọn yẹn ń sùúrù kọ́dà wọn ò lè ràn àwọn náà lọ́wọ́. níbo láti wá rí àyà ṣé Ibrahim ṣé Ibrahim mú láti rí ẹ̀sìn burúkú tán gbé wálẹ̀ Yorùbá nìyẹn àbí tí wọ́n yẹn kálẹ̀ kan sí Suratul Araf

mama sàdúrà bídíà mani àmì amala lesa alẹ́ amúdùnà fọwọ́rọ́ dùn ànábì rẹ̀ ní bá ṣiṣẹ́ kan nínú ìjọsìn tí o ti pa wàhálà kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà ti sàdúrà bídíà ọlọ́run nígbà torí pé ara ẹ̀sìn ni àdúrà ànábì ọ̀wá ṣe bẹ́ẹ̀ ìwọ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà fọwọ́rọ́ dùn tí wọ́n bá ti gbà àdúrà rẹ̀ ò ní ṣe kíni kò ní gbà bí ká máa sàdúrà òhò ká bọ̀ra alẹ̀ ká máa ní yásì tí òrùsítòrù ni ọlọ́run bòmí láṣìírí o ọwọ́ ayan sọ̀ọ́lẹ̀ nínú ilé àbí ká máa ẹ létí odò ẹ àwọn ọlọlẹ wẹ létí odò àdúrà náà ni wọn máa ṣe o àmọ́ etí odò ní oṣù sẹkìnrin òun náà ni ó ti wẹ ẹhẹ ká máa ṣàdúrà ká máa kọjú sí gbogbo ẹ gbogbo jíà ó lẹ́nu pé jíà mi gbogbo erigun kọ̀ọ̀kan ẹ ọkẹ ìgbẹ́ síkíbílà ọkẹ yìí síkíbílà ẹhẹ enigun mẹ́rin àdúrà enigun mẹ́rin ẹhẹ ẹni máa ń ṣe ẹhẹ àdúrà rẹ ò ní sẹkìnrin àdúrà rẹ ò ní gbà nítorí pé wọ́n ní Rasul sallallahu wọ́n ní tá ànábì máa ń ṣàdúrà tọ́ba nígbà láàyè káànà yẹsì tẹ́kẹ̀bílò kébìlà ní tọ́ba náà hadith ni ẹ ipe ànábì a máa ń kọjú sí kébìlà ìkọjú sí kébìlà yẹn máa ń jẹ́ inú àwọn sábàbí tá àdúrà fi máa ń tètè gbà téèyàn bá láǹfààní rẹ̀ nígbà míì yẹn wà ní situation mi tó ní ní àǹfààní ẹ̀ nígbà wọn ní àdúrà máa ń gbà tábà kọjú sí kébìlà tábà kọyìn sí kébìlà kí ni <laughs> téèyàn sì máa máa èèyàn máa máa kẹyìn sí kíbílà ni kẹsíkẹ kébùlà gbogbo àwọn wọnà wọnà yẹn ẹja lọ lè filẹ̀ àti kọ́tù bìlà inú tó inú mọ́jẹ̀mú tí àdúrà fi máa ń gbà òun náà ní ká ní gbàgbọ́ ìpè ọlọ́run ọba ẹ̀yìn tó bá ti gbọ́ pé yọ gbà ó sì lágbára àti ṣe Ànábì ní odò ọláhà wa ń tó mú kinú nàbí lè jáàbà Ànábì ní ẹ máa ṣàdúrà kẹ́sì jẹ́mi wọn balẹ̀ pẹ́ lọ́wọ́ gbà kí ló pé mo fẹ́ dàdúrà o mo fẹ́ tíráyà àdúrà yẹn irọ́ mo fẹ́ tíráyà ọlọ́run ẹ̀mí rẹ̀ balẹ̀ ni pé mo fẹ́ ṣàdúrà bó ṣe mọ̀ pé ọlọ́run ó fún mi nígbà ọlọ́run ti fún mi kí n jòkó àdúrà yẹn ọlọ́run ti fún mi nígbà àdúrà yẹn ẹ̀mí rẹ̀ balẹ̀ ni òun ní ìdánilójú débẹ̀ débi pé ọmọ ya ọ̀rọ̀ yẹn ti yanjú ṣé o sí mo ti ṣàdúrà ẹ àdẹ́bí níbẹ̀ ní kẹrí o ẹ wa antum muqinuna bil ijaba ẹni tí o bá sì ti wá ni ti ń dá òtún ọlọ́run ọba pé ẹ a ti ṣàdúrà náà àmọ́ àtúwò pé ká tún ṣe àwọn ìgbìyànjú míì àdúrà eléyàn ò ní gbà lẹ́yìn náà hudurul qalb inú àwọn ọmọjẹ̀mú tádùá fi máa ń gbà òun náà ni kéèyàn fẹ̀mí sádùá tí máa ń ṣàdùá pẹ̀lú khushu' pẹ̀lú bẹ̀rù kí ọkàn rẹ kó wà níwájú ọlọ́run kété pé ọmọ sàdúrà ọmọ wa ṣe nǹkan míì ọmọ sàdúrà ọ tẹ́wọ́ tí ẹ̀mí rẹ wà lọ́dọ̀ ọlọ́run anabi muhammad sallallahu ó ní wa alamu anna allaha la yastajibu du'a min qalbin ghafilin lahi ẹ lè má pọ́lọ́mọ ò ní gba àdúrà lọ́dọ̀ ẹnìkan tó jẹ́ pé ọkàn rẹ̀ ò sí níbi àdúrà tí ń ṣe kíni tí ń ṣe ẹgbẹ́ tí wọ́n máa sọ pé wọ́n máa parí ìjà yóò sì máa fa tẹ̀síwá ẹ tí ìlú rẹ̀ rí wọ́n ń parí ìjà lọ yín sì ń fa tẹ̀síwá ẹlòmíràn máa ka kura yóò sì máa gbọ́ kókó òwe ròyìn yóò máa gbọ́ níwùsì <laughs> ànábì ládùúgbò àní ọlọ́run ní tètè gbà ara mọ́jẹ̀mú ni kẹ́mi rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run tó bá ń ṣe kínni táwọn kan fẹ́ ṣeré ṣeré àbí táwọn kan fẹ́ ṣàdúrà ṣírọ́ọ̀ṣì ládùúgbò àtọ́fẹ́ ṣe kínni tọ́fẹ́ ṣe seriousness yẹn lédè àdúrà yẹn májẹ̀mú ni ah nígbà yẹn náà lomi ọmọ bọ́ lójú ẹ̀ ọ̀yẹ́ nígbà náà ni ọkàn rẹ̀ ọmọ ṣe kíni e, ni ọmọ ṣéèkì látara bí àdúrà tètè gbà lẹ́yìn náà akílò halal májẹ̀mú tá a dúrà fi ń gbà ni pé kéèyàn máa rí i pé ní téèyàn ń jẹ owó sẹ̀mú owó rice owó ọbẹ̀ owó omi gbogbo tó sáà ń kí sẹ́nu rẹ̀ jẹ́ ọ jẹ́ pé látara oògùn iṣẹ́ rẹ̀ ni lẹ́yìn náà aṣọ tó ń wọ̀ tó wọ̀ sára rí i pé oògùn rẹ̀ ló fi ṣe kíni ló fi rà á tí ò bá rí bẹ́ẹ̀ oyè àdúrà rẹ̀ ò ní tètè gbà àdúrà yẹn a máa tètè gbà tẹ́yìn máa ń jẹ aláàlẹ́ tí ń wọ aláàlẹ́ àdẹ́nbẹ̀dẹ́ àdókò arákùnrin kan yòó tí lu safar wọn níbọ̀ láti rìn àjò agbára irun eré ẹ̀ta kókó ó ti ó ti ó ti bu eku eku ti bò dàrú yẹmudu yadehi ilà sàmà ọwọ́ anáwọ́ sí sàmà gbogbo àwọn nǹkan tá a dọ̀wà fi máa ń gbà ló ṣe ọwọ́ àrin àjò ọwọ́ àní halatul fakiri ẹni tí ò ní lẹ́yìn náà ó tún náwọ́ sí sàmà yàrọ́bù yàrọ́bù ó tún wá ń pe ọlọ́run ọba láìsẹ̀ kan mọ́ ọlọ́run ọba mi ò ọlọ́run ọba mi ò gbogbo àwọn yẹn ọlọ́run fi máa ń tètè gbàdúrà yẹn ànábì ni àmọ́ wọn mọ̀tí àmùhù haram oúnjẹ tí ń jẹ haram ni wọn mọ̀lẹ́bàṣù haram aṣọ tọwọ́ haram ni wọ́gùdì yàbí haram oúnjẹ haram ni wọ́n fi tọ́ dàgbà wọ́n fẹ́ kádùn àwọn ọmọ rẹ̀ ọmọ gbà máa fún ọ lóúnjẹ ni fa anna yustajabu lidhalik ànábì ní bóun ni wọ́n ṣe wàá gbàdúrà àrò èèyàn bẹ́ẹ̀ ẹni tó dé pé gbogbo òkun rẹ̀ pátá aráàmù lọ́wọ́ ń aṣọ tọ́wọ́ aráàmù ni tọ́ba gé aṣọ owó ogun rẹ̀ ni ó fi gé o tọ́ba sì fẹ́ ránjẹ owó ogun rẹ̀ ni kò fi ṣe kíni kò fi ra oúnjẹ ẹ̀yọ́ máa yá mi nínú àwọn nǹkan tí mo jẹ́ ká dùn ọgbà ọ̀nà ni kéèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ tọ́ba fẹ́ ká dùn ọgbà ee wọ́n máa ṣe táwọn òbí rẹ bá ti ń ṣépè lọ àdúrà rẹ ò ní tẹ̀gbà lẹ́yìn náà tó bá ti ń gbowó èlé ẹni gbowó èlé ọlọ́run ló wọn bá jagun ẹni tó lọ́n bá jagun sọ́nà wọ́n gbàdúrà rẹ̀ ọlọ́run bá yà jagun lọ ṣé yọ̀ wá ṣàdúrà owó èlé owó èlé ẹ̀yin gbogbo àwọn kàbáyèrè zunub yẹn tẹ́tẹ́ naija bet mọ́ bá wọn ta gbogbo tí ń jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kàbáyèrè zunub ajínà sí àdúrà wọ́n tètè máa ipe ah ẹ̀yin ìsàdúrà mọ́ ó ti sú mi ó ti sú mi yẹn wọ́n ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ a jẹ́ pé àmì pọ́lọ́hún ní gba àdúrà yẹn ni àlàáfíà fún yín o mùsùlùmí ẹlẹ́sìn ọlọ́pàá yányán àǹfààní ńlá ni mo mú tọ̀ yín wá o fún gbogbo ẹni tó fẹ́ ṣe wúmúra ṣe hajj nílànà òdodo tíṣẹ́ fi pé níwájú olúwa dáhàwá link lágbèrò hajj nílẹ̀ yìí tí tọ́ni sọ́nà lójú pọ̀nà ẹ̀sìn ọ̀kan ọ̀jọ̀kan ìlànà tó mọ́yán lórí tá a fi ń ṣiṣẹ́ hajj láìpẹ́ dín níṣẹ́ nípasẹ̀ àwọn ọ̀jìnmí àfa àti wọ́n jágudugbẹ̀ níbi ká kọ́ni lẹ́sìn bí iye kan ẹni olùgbèrò hajj tàbí ètò ìlera tó péye ìtọ́sọ́nà lórí ohun gbogbo ilé ìgbé ìrọ̀rùn àtóúnjẹ àsìkò tó sín dódó ìgbéra ní pápá àti ìbalẹ̀ gùjẹ̀ salam salam ní lọ́jọ́ gbogbo dawa link ọgbàjúmọ̀dé góńgó ìkóni sòdí ṣiṣẹ́ hajj ní rọrùn. bẹ́ẹ̀ni dawa link international limited hajj and umrah lágbèrò mẹ́kà tó ṣe fọkàn tán pẹ̀lú àkóyawọ́ gbogbo ìlànà tólúwa fi gbàṣẹ lọ́wọ́ ẹni wọn kì í díye lóko bẹ́ẹ̀ ni àǹfààní san díẹ̀díẹ̀ tó wà fún gbogbo ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ dawa link international limited hajj and umrah ẹ kàn sí wọn ní nọ́mbà sixty nine bab anima shahun street off bode thomas street surulere lagos ẹ̀wẹ̀ ẹ tún lè rí wọn ní nọ́mbà twenty seven jimoh odutola street opposite total energies doyin bus stop surulere lagos ẹ tún lè kàn sí wọn nílùú ìlọrin alemoins group of schools nọ́mbà three abuja street off f division road tanke ìlọrin nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àtẹ̀ránṣẹ́ whatsapp zero nine zero nine nine five five zero zero zero one tàbí zero nine zero nine nine five five zero zero zero two US line plus one seven six zero four five six nine four seven five UK line plus four four seven four four zero four eight nine six eight five Dawah Link International Limited Hajj and Umrah aṣíwájú ni wọ́n. alhamdulilayi mujibi mandaca. وجعل الدعاء مخرجا من الهموم والكروب والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ فو على ọba wa ọba tí ó ṣàdéhùn wípé gbogbo nínú àwọn wàhálà ayé àti wàhálà ọ̀run tọ́ba ti pè wọn tọ́ba ti bẹ̀ wọn òun sì dáhùn ọlọ́run ọba tó ṣàdéhùn bẹ́ẹ̀ yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba náà gbogbo tọ́lọ́run ọba aláàtí sẹ́fẹ́ni kọ̀ọ̀kan wa nínú gbígbà àdúrà àdáwò tí báyàn tọ́lọ́ fi gbà padà lọ́wọ́ yẹn kọ́lọ́mọjọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. Amen ọba yìí lọ́pàá wá láṣẹ lóní ká máa ṣàdúà ọlọ́wọ́n bá ní àdúà tí ẹ bá ń ṣe yóò máa mú yín kúrò nínú àwọn wàhálà àti ìṣòro àti àwọn àdánwò tí n bá fi kàn yín òun náà ló fi kàn wá òun náà ni a tún pè òun náà ni ó tún gbà lọ́wọ́ wa ọlọ́wọ́n ọba tó gbé àdúrà kalẹ̀ fún wa torí ìfẹ́ tó ní sí wa ni a dúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà o àdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́ lọ́mọ́sàdí ó gbà gbogbo èyí tó ti gbà kọ́lọ́mọ́jọ tún bàjẹ́ mọ́ èyí tá à ń rawọ́ rasẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba wa kọ́lọ́mọ́sá ìgbà òun náà lọ́wọ́ wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́ba gbogbo àwọn ará ilé ẹ̀ pátá àti gbogbo àwọn sahaba àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukoran ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀ lérí abala àṣẹ̀mí àtẹ̀sìn òun náà ni sunna anábìwá Muhammad gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tá a wọnú àlùkùránì tá a rí a wọnú àdìsí àbámbẹ̀ ẹ̀sìn kan máa ń pè àdádálẹ̀ ni wọ́n ń pè bídíà innovation ọlọ́mọdé àbá wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe náà ọlọ́mọ sábà wá sí wọn lójú kí wọ́n rí náà kí wọ́n lè máa ṣe sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam aleykum thabad wasadad ìmúdúróṣinṣin lórí ọjọ́ ọ̀nà sunna ọlọ́mọ sábà ìfáwà náà wọ́n jẹ́ abọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la kọ́lọ́mọ bàálẹ̀ ọkọ̀ ọmọ bínú sí wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní amúní community kọ́ tí a gbé ìjókòó yìí kalẹ̀ láti lè bá ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn gbogbo apáta mọ̀sádùá fún wa kọ́lọ́mọ́sá ìgbà fún wa ètò wọn ni ká fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni ahamiyatu du'ai wa shurutuhu wa fawaiduhu wa manahijuhu fi manzuri islam kí là ń pè ládùá bó làdùá ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí ọmọ èèyàn àwọn ọmọdéyẹmú wo ni máa ń jẹ́ ká dùn ọgbà sórí lẹ́ni àdúrà pọ̀ àmọ́ èyí tí ń gbà ò nǹkan kí làwọn nǹkan tí ó jẹ́ kádùá gbà lẹ́yìn náà àǹfààní wo ni aládùá máa ń jẹ nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà lẹ́yìn náà ọ̀nà wo làá gbà ṣàdùá tádùá ò fi gbà ẹ̀yọ́ mayami ẹja lọ lè mọ̀ pé la shakka anna èyí tí ò sí iyèméjì ń bẹ òun náà ni pé. Pe kò sọ ọmọ èèyàn kan tí ò ní bùkátà wal hajatu la tanqadi bùkátà ọmọ èèyàn wá ní tán títí tẹ́mi ó fi tán tẹ́mi bá tún tán náà ẹ̀yọ́ màyá mi ẹni tó kú ni ò lè ṣàdúrà mọ́ àwa tá a tún kù á tún máa ṣàdúrà fún akẹnu fún ẹnu tá a kéye àdúrà là ń ṣe fún tába tún gbé sínú sàárè tába da yẹ̀pẹ̀ bó a tún ṣàdúrà fún torí kò lè dá ṣàdúrà mọ́ tọ́ba díjà lè kéyàmà ẹnìkan ò ní wà lè jẹ́nà àfahàn tọ́lọ̀ bá gbàdúrà wọn. àwa bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ ilé ayé táwọn yìí à ń bùkátà ṣàdúrà àdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ṣáájú ọgbà àlàáhẹ́rà tí a ń lọ inú sàárè tá ń lọ à ń bùkátà sàdúà àdúà wa ọlọ́mọṣàjì ọgbà mẹ́ ìdúrà lìkìyàmà tí gbogbo wa tá nàró táwọn wa bẹ ọlọ́run àwọn pè ọlọ́run kódà ànábì ní ọkọ̀ sàdúà nígbà tí gbogbo àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn ẹni eré tí mo bá mọ bí wọ́n fẹ́ dàgbà wọ́n yọ wọ́n kalẹ̀ yọ wọ́n ọlọ́run yọ wọ́n ọlọ́run ẹ̀ yọmọ wa bẹ ọlọ́run pé kọ́lọ́run ṣàánú àlùmọ̀ ilé ni bọ́lọ̀ bá wa gbàdúrà tán ọlọ́run ṣe wàá fi kálukú sínú àlìjánà ẹ̀yọ́ màyá mi lọ́kùnrin lóbìnrin àlìsàn yàtàkàlábù ọmọ èèyàn yọ́ máa lọ yọ́ máa bọ̀ bẹ́ẹ̀ náà lè yusri wal usri láàrin kí nǹkan dá àti kí nǹkan le bẹ́ẹ̀ náà dáhìkì wal ọmọ yẹn ọmọ sẹ̀mí láàrin kínú rẹ̀ ọmọ dùn àti kọ́ ọmọ sunkún nígbà mi yóò sun gan àwọn yóò tún bá sun. ọmọ èèyàn bayna al-fakri láwọn àsìkò kan adísìkì ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀ yóò máa náwó yàlà láwọn àsìkò kan yóò kọ́ ọba kòkò nídìí tí ó mú bẹ̀. gbogbo òṣèṣì tá a bá wà pátá la ní bùkátà sàdùà tí máa ń bẹ àmà sàdùà tí ó bá sí àmà sàdùà bá a bá ń rẹ́rìn àmà sàdùà bá a bá ń sunkún àmà sàdùà bọ́ba dẹ̀ àdúrà ní kọ́pọ̀ o bọ́ba sì le kò sí oògùn rẹ̀ àdúrà ni ọlọ́wà dúpẹ́ tọ́lọ́ ń sàwọ́ aládùúrà o oògùn làwọn mí ń ṣe oh, oh. ẹ bá délé àfa ẹ mọ̀ wá òpin sí baba aláwo ní àbárólé ànábì àrólé ànábì ló pẹ́ra rẹ̀ àmọ́gbàdá délé arí pé iṣẹ́ baba aláwo ní sékíní òun náà ní ṣe ọlọ́run ní darí àwa síbẹ̀ òun náà ti ṣiṣẹ́ baba aláwo ọlọ́run bá wa yọ kó ń bẹ́ẹ̀ ọlágbára ọlọ́run àwọn baba aláwo ti pọ̀ nínú àwọn àfa rẹpẹtẹ á padà débi ọ̀rọ̀ wọn tọ́lá àwọn yẹn ni wọ́n wọ́n fẹ́ káwọn yẹn ṣàdúrà wọn wà ní ma àdúrà rán tí ń bẹ́lẹ̀ yìí kọjá àdúrà àbí kọ́ wá kí kábọ̀ bí àwọn àgbà kábọ̀ sọ fáwọn tọ́lá yé ká bù fún bẹ́ẹ̀ olórí ibú ní mọ̀ sí báyìí ọ̀fọ̀ ọlọ́run lẹ́nu sánmà ó sì ń gbé agbára fáyé ayé tó padà parẹ́ kullu man alayha fan Allahu akbar a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní gbogbo tí mẹ́lẹ́ ayé ni òní símá wọ́yẹ́ bù kàn yóò wá sẹ́kù dání lórí jalal ẹ̀ ẹ̀lùkú wa yóò wá sẹ́kù ẹnìkan ṣoṣo alágbára tí máa ń bù fún yàn wal ikram tí wọ́n ní wọ́n ṣe ikram fún yàn wọ́n bù fún yàn nínú káràmù ọlọ́wọ́n àdéhùn tí ó kọ̀ọ̀kan wa tá máa lọlé adáfá tó fi máa gbé akáàkiri ọ̀dẹ aláwo ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa o ọlọ́gbàrá ọlọ́wọ́n ọba wa ẹ̀yẹ́ máa yá mi ní ìlú Ìlọrin ìlú Ìlọrin làwọn yá mi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ súnà súnà ti ọ̀dà gẹ́gẹ́ bí òrùn tẹ́nìkan ò gbọ́dọ̀ sọ pé òun ò rí ọ̀tọ̀ wa ni kéèyàn orí ọ̀tọ̀ ni kéèyàn gbà gbogbo àwọn tá a ti rí tá a gbà Ọlọ́run adúpẹ́ o gbogbo àwọn tí wọ́n ti rí tí wọ́n ti gbà ọlọ́mọ́sàjà wọn náà gbà ẹ̀ kí gbogbo wa kọ́ ọlọ́mọ́sàjà ṣe rí rèé ọmọ èèyàn yatakallabu min al-maradi wa siha láwọn àsìkò kan yọmọ rẹ anita mi irun mi ẹsànù mi ẹdẹkùn dókítọ ẹpẹ nọọsì wa babalágbó afa nígbà mi sì ni yọ lálàáfíà yọmọ lọ yọmọ bọ ìgbà tó rẹ ń bò káta sàdùà nígbà tí àlàáfíà náà dé àlàáfíà yẹ kiri yọmọ fi ṣe jama yọmọ fi sàdùà wọ́n wọ́n mọ̀tẹ́lá dá ìmọ̀ kọ́ wá sẹ́nìkan tí ń bẹ́ńlẹ̀ ayé lọ́mọ èèyàn tí ọ̀la dáhùn ti rán bìlìkáyìrì oore lọ́lọ́run ṣe fẹ́ lómi lọ́dà dáhùn mọ́ lọ́wọ́ kò ní sùn mọ́ torí àwọn èèyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n ti dọ́fíìsì wọ́n ti wà nínú ilé mi ń lọ fóònù rọ́mọ ríngì tí lóbi sùn ni bó sí wásaàpù rẹ̀ kò lè káàtà lọ́dún èyí tó sọ̀kalẹ̀ ńjọ kan yọ̀ọ́ka tó bá rí ń bẹ̀ yóò sùn lọ ni ìjì báyìí tíjọ́ mi ti tún dé yọ ma wá bù yọ ma bù yọ ma bù yọ ma bù yọ ma wàhálà tiẹ̀ nìyẹn onímù káta sádùá kọ́mọ tán tọ́ba ti tán nìkan ní dọ́dẹ̀ mọ́ sẹ́rẹ́ ni tó lè gbà ní kó tó kún lé yóò ti kọ́kọ́ pè ọlọ́run ibi ọlọ́run lágbájá yẹn lọ lè gbà lọ́wọ́ rẹ̀ bọ́sà jó fún mi kò sẹ́nìkan tí yẹ sàdùá ẹnìkan ò gbọ́dọ̀ mọ́ sàdùá president ọmọ sàdùá Awara aráàlú ọmọ sàdùá ọba ọmọ sàdùá ẹmẹ̀wọ̀ ọmọ sàdùá olórí ilé ọmọ sàdùá olórí ibú gan tó bá fẹ́ kó ní orí ibú àdúrà ní ó ṣe kò sí kankan tó lè yàyàn kó ní orí ibú lẹ́yìn àdúrà anabi zakariya ó ní wàlámù akú ó ní wàlámù akùn bídò á ìkàrọ̀ bíi ṣàkìyà ó ní ìní sórí ibú ní àdúrà èyí ó sórí ibú tí bá ń ṣàdúrà ẹni bá ń sóògùn ni máa ń sórí ibú ó ya wèrè èrè rẹ̀ ó dàrú àwọn àlìyàn náà dá tẹ̀rú nígbà yẹn ayé wọ́n bá tibọ́tẹ́ jẹ́ wọ́n wọ́n náà lọ́wọ́ lọ́dọ̀ tá rẹ̀ àbá mọ̀ pé jinnu jinnu oyè ọ̀tọ́ mi yẹn ni ẹ̀yẹ wá lè bọ́ta àdìpẹ́ kọ́ ràn wọ́n lọ́wọ́ inna shaytana lakum adu ọlọ́run ní sẹ́ rí àlìjánu ọlọ́run lọ́ta yìí ni o fattakhidhuhu aduwa ẹ sì mú lọ́ta ẹ má dé sàkání ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa oògùn náà ni àwọn Yorùbá ń sọ pé ká máa ṣe wọ́n ní ká fàdúrà lẹ̀ àwọn nǹkan ni wọn àwọn ò ní ká ṣàdúrà díẹ̀ ká sì sòògùn díẹ̀ ṣẹlẹ àwọn méjèèjì wọn ṣe nílé èyí tó dáa ni pé ká ṣàdúrà nìkan torí pé ẹni tó ní kápẹ́ òun yẹn kò sí ní ká wọ́n wọ ala kulli shay'in qadir nígbà tó yẹ pé kò sí tiparọ̀ ká kí làwọn tó torí lọ lè bá a bá lọ lè nítorí àwọn máa pariwo àdúrà ni pé a fẹ́ já kúrò lẹ́yìn ṣàìtọ́n a fẹ́ wọn yí pé Sokoto ń bẹ ní Sokoto wọn èso ní tí ó fún ọ kò sí lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ tabaraka alladhi biyadihi almulk ọlọ́run bá ní sọ eré ọlá tẹ̀ ń wá káwọn biyadihi nìkan ni o biyadihi nìkan ni o ọlọ́run lọ́wọ́ òun nìkan náà lọ́wọ́ o ní gbogbo sọ́mà tilẹ̀ ọ wá ní wàá wà ala kulli shay'in qadir ẹ mọ̀ wàá sáláì máa bẹ̀ mí ká ẹ máa pè mí kí n lè fún yín torí kò sí ní tẹ́ fẹ́ tì ń lágbára lérè láti fún yín àyìnbó àtọ́wá ti rí bẹ̀ sẹ́ pé ẹ̀mí ọ̀bàlẹ̀ ni ọ wà takú ti ọlọ́wọ́n ọba yẹn ipe mọ́ṣáì fún mi yóò sì padà fún ọ o ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa wàdà àmọ̀lì já a gbogbo àwọn tí wọ́n ń gbọ́ mi àtàwátá ń rí mi àtàwátá padà máa wò mí mọ́tàn rẹ kò sí àbáyọ o kò síbi kan tó fẹ́ sá sí kò síbi wàlẹ́ àmọ́ kò síbi tó fẹ́ sá lọ ilà ilàlá àfọ̀dọ̀ Allah nìkan tọ́ba sì wá lọ́dọ̀ Allah kí lọ́ọ́ máa ṣe jama ọ máa ṣàdúrà àdúrà lọ́ọ́ máa ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní ó yẹ ká lè gbà pé ó yẹ ká lọ lè gbà pé àṣẹ àṣẹ òní ọkọ̀ ṣáwájú kí nǹkan tó ṣe máa ní ní ọkọ̀ kọ́ gba wájú kó tó máa ní má ní má ní ọgbà wájú lòun tó ń wò fi ní ní má máa kú ní ọ̀sáwájú kó tó kú máa bẹ ní ọ̀sáwájú tó ń fi ní kú ẹni tí máa wá pàṣẹ lérí gbogbo ní tí ó ṣẹlẹ̀ ní ayé àti sámà Allah nìkan ni ló fi ní a'udhu billahi minash shaitanir rajim wa ọlọ́wọ́n bá ní tí ọba yín bá ti pàṣẹ fa innama yẹkulu lahu kun fayakun ṣe tó bá ti pa yọkàn ní máa rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ àṣẹ òun sì máa rí bẹ́ẹ̀ kun fayakun máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ yóò máa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run òun náà ní ní darí gbogbo wa bá a ṣe máa yín ìtọ́lọ́nfẹ́ ẹ eh, òun náà la dìmú lọ́wọ́ èyí tí yóò fẹ́ lálé lálé ni òjá bá èyí tá a ní bá a ṣe wà nílẹ̀ yìí gbogbo apáta ní sánmà àtìlẹ̀ èyí ìtọ́lọ́wọ́n bá Allah pàṣẹ ni wípé ẹni èyí tá a ní ọlọ́wọ́n pàṣẹ tọ́ba ti ní ká máa ní àpàdà ní tí ò bá pàṣẹ ká ní àní ni ẹni tí signature rẹ̀ tọ́jẹ́ pé òun nìkan náà ni ó sáyìn kò sẹ́lùmí mọ́ àkọ́dá kéèyàn jìnnà sí i kódà kéèyàn jìnnà sí. Allah subhanahu wa ta'ala Ọlọ́hun nìkan òun náà lọ́ba aláṣẹ àṣẹ tó ń bá sì pa nìkan ni wọ́n máa Suratul Baqara aya one seventeen lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúà kí ni wọ́n pè ládùá gangan nígbà tí mọ́ Ọlọ́hun bá tá a pè wọ́n ní wọ́n ibtihalu ilallah bisual oníkàbà búbú láti máa béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́hun wàrọ́gbà fima indahu min alkhairi kasi ma wa ma sojú kòkòrò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nínú oore wa tadaru ilayhi fi tahqiqi almatlub lẹ́yìn náà ká ma wa ma bẹ́ ká ma béèrè lọ́wọ́ ẹ̀ ipe n ta n fẹ́ kó fún wa wọ́pútì hadil marhub gbogbo nǹkan tá a fẹ́ tá a ń sá fún ká sọ fún kó wa ní tí wọ́n ń pè ládùúgbò àná nù tọ́ba ti jòkó àdúrà ma béèrè oore àbí kọ́ ma béèrè ká burọ́ mọ̀ sí kínni ká burọ́ mọ̀ sí ọ́ bóyá ní ayé ń bí àbíjọ alikiyama ẹ̀yìn bá ti jọ̀kọ́ àdúrà kí ni ó máa jama nǹkan mélòó alákọ̀ọ́kọ́ yóò máa béèrè fún mi fún mi fún mi fún mi fún mi fún mi bùn mi bùn mi ẹlẹ́ẹ̀kejì kọ́ májọ́ kàn mí májọ́ kàn mí májọ́ kàn mí mi ò fẹ́ yìí o ní tí wọ́n ń pè nìyẹn kọ̀ wá sẹ́nìkan tí bẹ́ẹ̀ ń lé ayé tí ò ní bùkátà sí ẹnìkan rọrọ̀ kó o bí àdúrà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní inna rabbakumullahu lẹ́sẹ̀ khalaqa samawati wal arda ó ní ọba yín òun náà lọ́ba tó dásán máa tilẹ̀ o fi sittati ayyami jọ́ mẹ́fà ló fi dáa thumma stawa ala al-arsh ó wà lókè alárasí yudabbirul amra òkè alárasí ni ti yanjú ọ̀rọ̀ kálukú alámàrí náà ń pè ní amra alámàrí kálukú yudabiru látòkè sánmà àjẹ́ kò sẹ́ni kankan ní inú ilẹ̀ kò sẹ́ni kankan lókè ilẹ̀ kò sẹ́ni kankan nínú sánmà tó lè pàṣẹ àbí tó lè yí nǹkan kan padà tẹ́ni tí ń bẹ lókè aláràṣẹ ọba yí padà ó nígbà tí ó wà lókè aláràṣẹ àbí lókè sánmà keje nìyẹn o ó wà ní yuda bero amúrọ ó ní bẹ́ẹ̀ ni ti ń yanjú gbogbo alámọ̀rí gbogbo ẹ̀dá ọlọ́run tèmi bá wá ní sọ̀rọ̀ nsìn ee ọdọ ọta ló yẹ kí n lọ jọ̀mọ́ ẹ kọ̀ǹtrólà tí wọ́n bá ní sòrò ìbọn lọ́yẹ kọ́ lọ ẹ̀hẹ́kínlá wa dé tọ́ wa ń lé alágbèbá káàkiri alágbèbá tọ́ ń lé ká kíní kan lọ kó fún ọ ló fi ń lé ká ní ni o sì sáwó pé ọ àtàrí ń fi ń sórí ń tọ́ ń fẹ́ yẹn ọ̀dọ̀ aláàlọ́ yẹ kọ́ wá lọ kọ̀ yẹ kọ́ sàmùkẹ́ tá a bá ti gbélé iye sìn á mọ̀ pé oògùn ọ̀dà ọlọ́run kan máa wọ̀ ọ́ ni pé máa jágbó òṣó máa ṣe tó bá wọ̀ ọ́ sá máa lọ máa rìn lọ máa jẹ́ máa mọ́ máa wẹ̀ yóò dà bẹ́ẹ̀rù la amọ̀rọ̀ mina sàmà àti sàmà lòun ó ti pàṣẹ yìí tóun fẹ́ ṣe ń tò ìtumọ̀ <laughs> ẹni pé gbogbo ìgbìyànjú àwọn àfáà ìgbìyànjú wọn tí ọba ní tàṣẹ ọlọ́run kò ní í ṣe àbáyẹn mọ́rúkíà àbáyẹn gbóná àfààyàn ma kéwú àfààyàn ma ọmọ àṣírí èyí tọ́lọ́ bá ṣe tán pásítọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ má tanra yín bàbá ológun jama kò lè yí kankan padà tọ́lọ́ wọn bá ṣe tán látara bẹ́ẹ̀ eléyìí yóò wá jẹ́ ká máa pàtàkì àdúrà fíbíládì yorùbá ìdáná kó wọ́tá ni agbára méjìlá máa ń lé ká kó wọ́tò rahman wọ́n kó wọ́tò shaitan taba dìde ilẹ̀ yorùbá tá a là ń jáde à ń wá bí ọ̀rọ̀ ó ṣe yanjú lọ ọ̀nà méjì náà là á máa ń gbà inú kéèyàn ó máa lè ṣàdúrà àbí kéèyàn sì máa lọ lè bá dìjọ nù ẹni bá lọ lè ṣàdúrà ọ lè bọ́ lọ́wọ́ àbí ẹni bá lọ lè sóògùn tá lọ lè bá ọ lè bá ṣètọ́ wàá máa rántí ipe yìí tọ́lọ́wọ́n ò bá ṣe ṣètọ́ náà ò lè ṣe kínní kò náà ni ó padà ṣe sọ wá rí ìlọlẹ́ bá ṣètọ́ ìlọlẹ́ bá ṣètọ́ yẹn tọ́ba wá sí dédé àsìkò tí ọlọ́run bá aláàfẹ́sẹ̀ kankan fún ọ oye yóò máa jẹ́ àdánwò fún ọ torí tí wọ́n máa sọ ni pé ibi tó lọ wọ́n ní yóò rí bẹ́ẹ̀ ó sì ṣe kínni ó sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àsìkò yẹn yóò rí bẹ́ẹ̀ ó ti wà nínú kádàrá rẹ fifty thousand years kọ́lọ́n tó dá sánmà tilẹ̀ ọkàn ṣe dédé àsìkò tí ẹ̀pọ̀ tẹ́sà lọ bẹ̀ ṣé gbogbo àwọn tó lọ náà ni ọ̀padà rí ní ti fẹ́ kí kò sínú àkọọ́lẹ̀ ọlọ́run pa àwọn ṣe kí ni báwo rí ìwọ tó rí náà kèé ṣe tí bàbá yẹn ṣe fún ọ lọ́jẹ́ kó rí ó ti wà nù àkọọ́lẹ̀ pé rí fifty thousand years kọ́lọ̀ tó dá sábà tilẹ̀ lọ́lọ́run ti kọ́ sínú kádàrá rẹ̀ èyí ni ó jẹ́ kọ́dọ̀ kílà sọ pé àṣẹ wà láwọn èèyàn mọ̀kan ni wọ́n ní máa lọ wọ́n lọ́nà òsì òsì jọ kẹta ọ̀nà sì sí kí ló dé tí òsì fàkọ bí ẹ̀ fóun bá lágbára yẹn lọ́wọ́ kí tí òsì fàwọn ẹbí ẹ̀ òun gan fúnra tó wà nù gbó kí ló dé ń jágbó ká ẹnu kéèyàn wà nígboro àbí kéèyàn wà nígbó èwo ló dáa jù àwa mùsùlùmí ọlọ́run ti ṣàánú wa ẹja dágbére fẹ́ bọ ẹ sì já dágbére fáwọn abọ̀rìṣà ẹja dágbére fáwọn àáfàá tí wọ́n láwọn ò ní fi ìbọ̀rìṣà alẹ̀ tí wọ́n ń pè ní jálàbí ìbọ̀rìṣà ni wọ́n ń gbé kalẹ̀ fún wa ni wọ́n ń pè ní àṣírí nígbà míì wọ́n sì lọ pọ̀ mọ́ra wọn ẹ rí àdúrà ẹ̀yọ́ mọ̀yá mi wọ́n ní ìbáàdà ni amọ̀lọ́láhùn bìhá ọlọ́run pa wá láṣẹ oníkàṣàdúà torí pé ìbáàdà ni anabi ni àdùáhù huwa lè ìbáàdà anabi ni ẹ̀rí àdúà anabi ni ìbáàdà ni o ẹ̀dá kùn kí lọ́wọ́ àtòrí ẹ̀dá wa wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ dá wa nítorí nǹkan kan àbòyí kọjá pé nítorí ìbáàdà irun ààwẹ̀ hajj ẹ̀yẹ zaka kátọ́jú òbí wa àbí kásokùn ẹbí pọ̀ gbogbo àwọn ìbádà tiẹ̀ náfìlà òru tọ̀sán ara ìbádà tá a máa ṣe náà làdúà ọ gbọ́dọ̀ má ṣàdúà nílé ayé bọ̀ bá ṣàdúà ò ní wà lìjánná nínú àwọn ìbádà tọ́lọ̀ nítorí ọ̀dà o òun náà nírun nínú ìbádà tọ́lọ̀ nítorí ọ̀dà o òun náà ní kọ́ ọmọ ṣàdúà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ní ọba yín sọ fún yín pé ẹ máa pè òun òun ọ̀dáhùn eléyìí eléyìí ni ó yẹ kọ́kọ́ dùn gbogbo wa nú yí pé lópin ìgbà tí ọba ti sí akẹgbẹ́ láàrin èmi àtọlọ́hún tí mo gbàgbọ́ àlá nìkan náà ní bẹ òun nìkan náà mo sì gbàgbọ́ ìjọba tí wọn ti àyà yìí àyà mi ò gbọdọ̀ já mọ́ ìjọba tí wọn ti àyà yìí ẹ̀rọ gbọdọ̀ sí kí ni ẹ̀rọ gbọdọ̀ bà mí mọ́ ọlọ́run ní wàkọ́ ọ̀rọ̀ bukun ọba yín ní odò òun ní ẹgbẹ́ mi asitẹ́jì bùlákùn ní ìdáyín lóhùn wà á dáná bíl ìjàbá. wàllá ìdáhùn àtàkàtà dùá gbogbo àtọ́ bá ti rántí pé ọlọ́run máa ń gbàdúrà ẹ tètè máa inú kulubul hm, ibad ọkàn àwọn ẹni eré máa ń balẹ̀ ni onílógbà tí ní nǹkan míì ti ń sìn yọ gbàdúrà toró ti sàdéhùn àdéhùn rẹ̀ sì ní ó ti yé kèé ṣe kí ni kèé yẹ ayọ́mọ ayá mi nínú ẹ̀sìn wa sọ́tù gáfẹ̀r àyà sixty lọ́nà tí ń sàdéhùn ipò ẹ̀ máa sàdúà ẹni tí ó sàdúà tàríkù dùá i mustakbirun wọ̀gẹ̀niyun ani dùá ẹni tí ó ti sàdúà lọ́dọ̀ ọlọ́run onígbèraga ni torí pé àdúà huwa tadallulu wal khudu'u lillah ìrẹ́ra nílẹ̀ ee nígbà bá wa ba búbú lóru tó ní bùnmi bùnmi nínú ẹni tó ní kó bùn àti wọ́ta lójú ra wọn lọ aláàlú àdúrà ìrẹ́ra nílẹ̀ ni kéèyàn máa wà á ṣàdúrà kó o pé onídìí ah, àdúrà ẹ ah, sàtífíkẹ́tì ti wà náà àbí mo ṣe wà yìí ọpọlọ wa owó ń bẹ lọ́wọ́ dáàdì náà kí n fẹ́ jókòó àdúrà fún bọ́bọ́wọ́ lé ni bó ṣe wà yí àfa bàbá mi wọ́n ti ṣàdúrà fáwa ọlọ́wọ́n bá ní onítọ̀wọ́ wọ jahannam gbogbo ẹni tí ó bá ti gbádùn alẹ̀ tí ó ń ṣe àpẹẹrẹ pé yọ wọ bó yọ wọ náà jahannam ọlọ́wọ́n bá lọ sọ bẹ́ẹ̀ ní al-Qur'an al ọlọ́wọ́n bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọba yín ni ẹ máa pè wọ́n dáhùn inna alladhina yastakbiruna ani ibadati gbogbo àwọn tó bá ṣe gbéraga kú níbi àdúrà àdúràhu ó wà lẹ́ ìbàdà ẹni bá ṣe gbéraga kú níbi ìjọsìn kí ni ìjọsìn tààrin yẹn jẹmọ́ òun náà làdúrà sayadkhuluna jahannama dakhirin gbogbo àwọn tí yẹn ṣàdúrà pátá wọn padà wá wọ jahannama lọ́wọ́ wọ́ suratu gáfẹ̀rẹ̀ àyà sixty lọ́la wọn ti sọ bẹ́ẹ̀ ìgbà yẹn tí yóò bá ti ṣàdúrà yóò wọ jahannama ilé ayé ń bí lọ́lọ́run kọ́kọ́ ti dà á láàmú kó tó wá lọ lè wọná lọ́rùn tọ́lá nìkan ò ní wà lìjánà àfẹn tọ́lọ́ bá gbàdúrà rẹ̀ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar òun wá lóhùn òsè ọlọ́run ọ̀sàdúrà dá i wọ́n ní gbogbo ẹni máa ń sàdúrà òní sórí ibú kọ́sà tẹ́ńpẹ́lẹ́ máa kọ́ máa ṣe lọ́sàn-án kọ́ máa ṣe lóru kọ́ máa ṣe lọ́sàn-án kọ́ máa ṣe lóru àdúrà pọ̀ jù ipe mo ti ṣe ṣe ṣe ṣe àní wọ́n ní ìbádà ló ń ṣe ọwọ́ lọ fẹ́ dá dúró. láyé ṣùkọ̀dáì àdébí Zakariya ó ní wọlé máa kún bídò áyì karobi ṣàkíyà ó ní wọlé ọba èmi ń fẹ́ ọmọ ó sì bẹ Ọlọ́run ọba fún ninety years kọ́ lóun tó wá fún un lọ́mọ kó tó dàsìkò tọ́lọ́wọ́ fún lọ́mọ àwọn èèyàn bá wọn ní Zakariya ó sinmi ó sì sinmi tọrọ ọmọ náà ó ní wàlámù akúnbídò àìkàrọ̀ bíi ṣàkìyà ó ní wọ ọlọ́run ó ní èmi ò ní fàdúrà lẹ́yìn mọ̀ pé ìní sórí ibú abala àdúrà ìní sàdúrà tá a kí wá sórí ibú oríire ní ṣe kíni ní ṣe olóríire ní máa ń sàdúrà olórí ibú ní máa ń fàdúrà lẹ̀ ẹni bá ti fẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ́ dàrú kó tá a mọ́ wọ́n tá stop àdúrà ìpè wò ṣe mọ́ gbogbo àtọ́ bá wá ń ṣe àdúrà gbogbo àtọ́ bá wá ń ṣe àdúrà máa dunra rẹ̀ nú wípé ọlọ́run ọba aláàánú ìwùjíbù dáwọ́tà dáàyè tá a dà á nì òun ó dà yín lóhùn àsìkò ìtóni tó bá fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ọlọ́run nímọ̀ ẹ akíìmù ni ó nímọ̀ ó nímọ̀ nípa tó ṣe tó bá tó bá pẹ́ kó tó fún ọ ó nímọ̀ nípa tó ṣe tó padà bọ́ sọ́ọ́ dídọ́lì kìyàmà ó mọ̀ jù ọ lọ èyí tó dáa ló ṣe fún ọ tí wọ́n mọ̀ àdùwà òye dúdú kọ́dara kádàrá ti gbẹ rufi àtàlẹ́ àkìlámù wàjáfàtì sọ́hùf bó ṣe rí náà nìyẹn ǹjẹ́ àdúrà máa yí kádàrá padà wọ́n níbi tí àdúrà lágbára dé anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni láyà dúdú kọ́dara illa dùwà kádàrá kò sí ní tí ó yí padà kò sí ní tó lè yí padà àfàdùwà wọ́n wá àdúrà yẹn náà òun náà ti wà nínú kíni nínú kádàrá ọlọ́run ti mọ̀ pé nǹkan báyìí nílà bá ṣe fún àmọ́ àwa kọ́ kọ́ sàdúrà níbo ti sàdúrà àwa fàdúrà dá padà. ẹni bá ní àdúrà rẹ yìí kádàrá ó fàdúrà lẹ ah, àbí òjò yà lóṣù yìí òjò yà sínsú ó sì ní àdúrà ò lè òjò ọfẹ́ <laughs> ṣèjọ gbogbo ntọ́nà tó lòkùn kankan lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tó promise rẹ wọ́n ní àwọn ò rí mọ́ ọwọ́ ní kádàrá ti gbẹ kádàrá gbẹ àmọ́ sàdúà tó bá ti sàdúà ìtumọ̀ ni pé ó ti wà nínú kádàrá pé òjò ẹ̀sìn ó sùn ó ti wà nínú kádàrá pé ó sàdúà ó sì wà nínú kádàrá pé á fi àdúà yẹn á fi rí òjò ẹ̀sìn yẹn tí òfin ṣe kíni tí òfin ní lófin ní wọn ní bọ́lọ̀mọ́ alákèéwá kéwú àmọ́ èmi ò ní sàdúà ọlọ́run wọ̀ kúrọ́ bí sídìí ó nílò anábì máa ṣàdúrà pé kí n ṣàlékún mọ rẹ tó o bá ti wá nǹkan kan ṣé bí wọ́n mọ tó wà nù kádàrá ní tí wọ́n bá ti fẹ́ ni kọ́ ọmọ bíi lọ́wọ́ ọlọ́run tó o bá ti ń ṣàdúrà àjẹkó ti wà nù kádàrá rẹ nìyẹn èyí tọ́lọ́wọ́n bá fún ọ yóò fi fún ọ ní nǹkan míì ẹlòmíì ó jókòó ti kádàrá ṣàdúrà mọ́ ó ní àfa ọ̀rọ̀ kélé yìí gbogbo ẹ ti gbẹ ẹ yẹn náà àlámà òun náà ní àmì pé olórí burúkú nìyẹn <coughs> torí pé nìkan ò ní máa ń ṣàdúrà àfi kọjá pé dáadáa ń bẹ níwájú fún tọ́lọ́ làwọn bá ní ùjíbù dáwọ́ta dá ìta dàá ni tẹ́ bá ti pè mí fún yín béèrè ọlọ́run ó fún ọ nítorí béèrè yẹn tọ́ bá ti ń béèrè àjẹpọ̀ ọ̀nà kádàrá rẹ̀ ọlọ́run padà fún ọ. àkàbọ̀dọ̀ ọlọ́run yìí bá dàbí anáwó kọ́rìb ọlọ́run wá ní tọ́ ẹ̀yà aládùá ẹ̀ máa ṣàdúà òkè sọ́mọ̀ kejì ta lọ́lọ́run wà lẹ́ẹ̀kan ta ní yóò dàbí rẹ̀ amúrọ̀ àbí ibẹ̀ ní ti yanjú àlámàrí sẹ́dọ̀ òkè sẹ́mọ̀ tọ́wọ́ àwọn ẹ̀hẹ́ ìwà ń gbọ́ ìyẹn tí wọ́n ń sọ nísàlẹ̀sàlẹ̀ nínú òkùnkùn ẹni tó sùn tì ọ́ òun ọ̀gbọ́n tó ń sọ ọlọ́run sì ti gbọ́ sọ́mọ̀ lókè sọ́mọ̀ lọ́hùn ọlọ́ni wa idha sa'alaka ibadi táwọn ẹrú mi tí wọ́n bá wá béè lọ́wọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam àní nípa mi ìgbé bó bó mo ṣe súnmọ́ àbí mo jìnnà sí wọn ni fa inni qarib sọ fún wọn yìí pé mo súnmọ́ wọn o ujibu da'wata da'i idha da'ani ìyìn máa dáhùn àdúrà ẹni tó bá pè mí tọ́ba ti pè mí tí ó bá pè mí ńkọ́ <laughs> ìní dá lóhùn ọlọ́run ti mọ̀kàn mi ó ti mèrò mi <laughs> kọ̀ọ̀rán o ọ yanu ni o tọ́ sọ̀ǹtọ̀ fẹ́ <laughs> ó ti mọ èrò rẹ àti eh, ọkàn rẹ kó tó dá o. ọlọ́run nímọ̀ púpọ̀ ó tó dá sámà àti ilẹ̀ fifty thousand years ló ti mọ èrò rẹ àti atọ́kan rẹ yẹ àtàníyàn rẹ ó ti mọ̀ àló ní odò ọ̀hún ní oníyanu béèrè ọ̀wá béèrè ọ̀wá ló ti mọ ọkàn rẹ àti kíni àti èrò rẹ ó ní pèmí ọ̀wá pè ọlọ́run ọ̀wá ni ó ti máa ń tọ́ fẹ́ kò ní dáhùn ọlọ́run ni wọ́n ayuba ìnáda rọ̀báhù ọlọ́run bá ní ayuba rẹ ọ̀rẹ́ eighteen years ló fi sàárẹ̀ ọlọ́run nígbà tá ayuba nígbà tó pè wá wọ́n ayuba ìnáda nígbà tó pè wá tí ọba pé ńkọ́ <laughs> kò ní í dá ọ lóhùn ọmọ pé bó ṣe ń pè yẹn òun fọlọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ ni òun sin lọ́ọ̀ni ẹni tí ó ṣàdúrà bẹ́ẹ̀ tó gbẹ̀nu jù sílẹ̀ tó lóun òkírun ni ẹni tí ó ṣàdúrà tó lóun ọgbà Ramadan kí ló dé tó ní sàdúrà ọlọ́run ló súnmọ́ wa kálíbà mọ̀ pé eh, Allah is available anytime ọlọ́run ọba Allah ń retí ohun wa lókè sánmà àlètìsọ́ọ̀lì bíi hìdá ìm afẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ afẹ́ pè é kò sígbà tá a pè é tí nẹ́tíwọ̀kì ò ní sáláì ṣe kí ni sáláì lọ ọba pé dókítà ń gbà mí ẹ̀ nígbó yín mọ́ bọ́ bá pe àfa ọ̀sáàsì wàhálà ti dé o sẹ́yìn gbọ́ mi ah, alẹ́ mi ọ̀gbọ́ mọ̀ bọ́gbọ́ <laughs> náà kí ni ó ṣe sí <laughs> èyí tí ń sòwò gangan tó ti ráyè mú gó ẹ bá pọ́nlé ni ẹ bá ń ṣàdúrà ṣé gbogbo tiẹ̀ ti gbà ọlọ́run bá gba ọkàn pọ́nlé ni lágbọ́ bá lágbára ni ah, kọ̀ọ́yẹ́kọ́ ni ò ní ṣòro agbára tọ́lọ́ nìkan ni ó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bá a pọ̀ lọ́nà lọ́sàn-án ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ọba aláǹbẹ háyì láyàmú tùkẹ́kù bá a pè lóru bá a pè láàárọ̀ bá a pè lọ́sàn-án bá a nínú òkùnkùn bá a nínú ìmọ́lẹ̀ kò tá a wa wà akarabu ilé yìí mi ní ọlọ́run ju ti gbọ́ kẹni tó sùn tì kó tó ṣe kí ni kó tó gbọ́ ẹ̀mí rẹ̀ wà balẹ̀ kọ́ni táwọn yẹn ní ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ wàhálà ti lé ni o a máa pẹ́ ni o a ṣe nǹkan báyìí fún ọ ni o ọ gbọ́dọ̀ pẹ́ ni kankan mẹ́yẹn o ó sì wúrẹ́wúrẹ́ ẹ ọlọ́run sì fàṣẹ sí ẹ wọ́n sì ẹ ọlọ́run ọba ní yas'aluhu man fi samawati wal ard ọlọ́run ọba ní gbogbo ohun tí ń bẹ nínú sánmà pátá ni wọ́n ń pe ọlọ́run ni wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo ohun tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́run ọba ní gbogbo wọn ni wọ́n ń béèrè ẹ̀yin náà béèrè <laughs> ní ipò síbẹ̀ ẹ́ kúlí máa ń bìyẹ́ di sí bọ́lá kúlì ṣe ọlọ́run ọba ní gbogbo ohun tẹ̀ ń wá tẹ̀ àdìsí ànábì ní ti gbogbo yín tẹ gbogbo yín tẹ ti ṣáájú àtàwọn tí wọ́n ń bọ̀ tí gbogbo yín tẹ bá dúró lérí àpáta ńlá kan tẹ wá ń bè lọ́wọ́ ọlọ́run gbogbo yín lọ́lọ́run ó fún ni tẹ ń wá lọ́tọ̀ọ̀tọ̀ tí ó sì ní dín nǹkan kan kù nínú ọlá àwọn àfi kí ni jama àfi ọlọ́run ọba ọba olóòótọ́ ni ó ní tí ń bá fún gbogbo yín ni tẹ ń wá tí ó sì kankan míì tẹ tún wá mọ́ gbogbo yín tẹ wà láyé àtàwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ àtàwọn tó wà ń sìn ọlọ́run ọba ni ànábì lọ́lọ́run ni njẹ́ ó dínkù náà ni dede èkíkàn kan ti máa ń kán dúrọ́pù kan ti máa ń kán lẹ́nu abẹ́rẹ́ nígbà tá a bá bọ odò ńlá a abẹ́rẹ́ bodò àwa yọ èkíkàn kan tó kàn yẹn dúrọ́pù kan yẹn òun náà ni gbogbo ntọ́lọ́wọ́n bá fún gbogbo àwọn àdáwà aláàtọ̀rọ̀ débi pé kò sí tó tún kù mọ́ kọ̀ọ̀kan <coughs> àwa àtọ̀rẹ́ débi pé kò sí tó kù mọ́ ipe ah ọlọ́run ò di tán kèé wá sáwa nìkan àlẹ́ gbogbo àwọn tó ti ṣáájú wa náà àwọn tọrọ gbogbo àwọn tó ń bọ̀ nígbẹ̀yìn ayé gbogbo ẹ̀dá ọlọ́ àwọn kòkòrò àti gbogbo àwọn labalábá àti gbogbo àwọn ẹranko gbogbo yín pátá tí n bá gbogbo yín ní tẹ̀ ń fẹ́ dédé drop kan náà ní ọkàn ẹ̀ nínú odò tí lọ́dọ̀ wọn nítorí o ní kó bù fún ọ ọ wà lọ́wọ́ ẹ̀ ó sì lágbára àti ṣe fún ọ ọ wá ní ìtọ́kànṣe ni pé ọ̀dọ̀ òun ni ìwọ sá pè mí ọ wá lóun ní pé ọlọ́run ọlọ́run ọba kọ́mọ̀jà ṣẹra wa o ọlọ́run ọba ní yasaluhu man fi samawati wal ardi kulla yawmi huwa fi sha'n ó ní jojoojúmọ́ lòun sì ń bù fún àwọn ẹ̀dá kò síjọ́ kan tóun wà ní off òsíjọ́ kan tọ́lọ́run bẹ lọ́lùdé gbogbo wọn wá ti ń pín nǹkan wọn ni wọ́n ń pín nǹkan lọ́kàn wọn àfà bàbá Sunday wọ́n tilẹ̀kùn bàbá débẹ̀ ìjọ sunday wọ́n ṣe <laughs> kí ni àbí kàn ní ẹ padà àárọ̀ lẹ́ nígbà mi wọ́n ní ó ti lóṣù tí ń bọ̀ tọ́lọ́wọ́n ò rí bẹ́ẹ̀ gbogbo sani kọ̀ọ̀kan wá ń fẹ́ ọlọ́mọsá fi lé wa lọ́wọ́ àdúrà quwwatun sirriyatun eh, ataha Allahul anbiya wa salihin wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá agbára tí wọ́n fi rí jíjẹ mú mu jẹ nírọ̀rùn agbára tí wọ́n fi ṣẹ́gun ọ̀tá agbára tí wọ́n fi ga agbára tí wọ́n fi láṣeyọrí àdúrà ni ọlọ́run ló sọ ọ́nù kúrán bẹ́ẹ̀ kò sáà nàbí ọlọ́run kan tí ń sògùn tí ọlọ́run bá aláàtí sẹ́pẹ̀lẹ̀ gbogbo ológun ó ní wàlá yuflihu sáhírù àìsù àtà wọn tí wọ́n lọ nǹkan mọ̀ nǹkan tí wọ́n ń jó nǹkan mọ̀ nǹkan eh, tí wọ́n rìn nǹkan mọ́lẹ̀ fi nǹkan kọ́ tí wọ́n fi nǹkan wẹ̀ lódò tí wọ́n lọ lè wà ràn lọ́wọ́ lódò èṣù ọlọ́run ni wọn ò ní jèrè o èrè ni wọ́n wá wọn ò sì ní jẹ́ ní wọ́n léyìn ò ní jèrè tó ẹni pé kò sóore fún yàn láyé ń bẹ̀. ọlọ́run bá ń sọ nípa àwọn anábì ọlọ́run ní innahum kanu yusari'una fil khairat ọlọ́run bá ní gbogbo àwọn anábì ọlọ́run ọba wọ́n máa ń sáré lọ síbi nǹkan re nǹkan dáadáa máa ń wù wọ́n ṣe ọlọ́run sọ fàwọn náà sínú wọn kọ́lé ọlọ́run jáwa ni ó lè máa ṣe dáadáa wa yad'unana wọn a sì máa ṣàdúrà rọ́gàbà bóyá èyí tí wọ́n fẹ́ ni wọ́n máa ṣàdúrà wa rahaba àbẹ́yìí tí ń bà wọ́n lẹ́rù tán ò fẹ́ kọ́ ó ṣe fáwọn àbí wàhálà tó ti dé tán fẹ́ kọ́ lọ́hún mú kú o mo fi sọ lẹ́ẹ̀kan pé àdúrà mélòó ni jàmá inú kọ́ ọmọ béèrè oore àbí kọ́ ọmọ wá kábùrọ́ mọ̀ ṣe kí ni kọ́ ọmọ sì ọ́ ọlọ́run rọ́kàbà ọmọ béèrè oore wàràhàbà wọ́n sì máa sáde ọlọ́run kábùrọ́ mọ̀ ṣe wọ́n wàkánu lànà khashin wọ́n bẹ̀rù wa púpọ̀ o torí pé wọ́n bẹ̀rù wa lójú ká máa ṣàdúrà ọ̀pọ̀ tó ń sógun ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run tọ́ba bẹ̀rù ọlọ́run bá ní ọwọ́ lọ lè bá àdàbà ibi kó fún ọ torí àdàbà tó tó làmọ́lẹ̀ tí tó ń tu ìyá rẹ yẹn kíní kan lọ fẹ́ kí kọ́ kọ́ ṣe fún ọ ẹni tó lè ra àdàbà kí ló fẹ́ ká àdàbà ó ṣe ẹlẹ́kùn yẹn bá ń sọ àdàbà tó là ń sìn ọ̀rọ̀ àwálé ẹ̀hẹ̀ ó sì délé ó gbé kalẹ̀ kí ló kù tí ọmọ ṣe yọ̀ọ́ lọ lè ṣíwèé. yọ mọ wá wò pé dabatira adabata àwa dùn abi awa mú ẹ̀jẹ̀ rẹ̀ àwa fi báyìí fi ṣèǹkan báyìí ṣèǹkan báyìí sẹ́ẹ̀rì tí ń yẹn kò sí lọ́wọ́ ẹ̀ àṣẹ wá o ìyípadà o wàyí dà kọ́dọ̀ amúrọ́ fàyín nàmá yakulu lahu kún fọ aláàní ń pàṣẹ o ọfẹ ó fẹ́ change the situation rẹ̀ ó wá lọ lè ra àdàbà sẹ́ẹ̀sì mọ̀ pé tó bá jẹ́ pé ọba máa ti ń ṣe ni kí ló yẹ kó ṣe jẹ́ mọ́ ó yẹ kó pe ọlọ́run ọba ọba tí ó ní la haula wala quwwata illa billah kò sí tí ó yí padà kò sí agbára tí ó fi yí padà illa billah àfi agbára ọlọ́run kò sí ìṣòro téèyàn lè wà nú ẹ̀ téèyàn bá ṣe la haula wala quwwata illa billah ọlọ́wọ́n padà yọ̀yàn kó mbẹ pẹ̀lú agbára rẹ̀ torí yẹn ti fi agbára yẹn ti sọ́dọ̀ ẹ̀ àmọ́ kéèyàn máa ṣe láwùlà láàárọ̀ kéèyàn máa wọṣẹ́ rọ̀lẹ́ ó di mélòó jàmá tó ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì ọlọ́wọ́n ṣe kínní ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì torí ìbáàdà làdúà àbí ẹ̀hẹ́n tó bá ti sọ yàtọ̀ sádùá kínní ó máa jẹ́ ẹbọ gbogbo àwọn ànábì Ọlọ́run pátá àdúrà ni wọ́n ṣe nínú àwọn àǹfààní àdúrà fawaidu du'a àṣòwòrò bíi azamatillahi wa qudratihi al-aliya tẹ́yìn bá ń ṣàdúrà dáadáa pẹ̀lú àwọn ọmọdéẹ̀mú rẹ̀ wọ́n ní èèyàn mọ fíìlì títóbi ọlọ́run ìbọ́lọ̀ ń tóbi fa alájọ ọlọ́run padà yanjú kí nìyẹn ẹ gbọ́ ìyá alágbájá dìde látọdún kẹsàn agbára mẹlẹ́dọ̀ lọ <laughs> ah! èèyàn mọ ọmọ títóbi ọlọ́run tó bá jẹ́ èèyàn tí ń ṣàdúrà tó sì mójútó mọ́jẹ̀mú àdúrà torí pé yóò mọ̀ rí gbígbàdúrà ẹ̀yọ́ mọ̀ yá mi gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà tí wọ́n ń rí gbígbàdúrà yóò mọ̀ yé wọn bí ṣe ń sọ yìí pé kò sígbà tí àdúrà gbà tán táwọn ò ní mọ títóbi ọlọ́run nítorí nǹkan yẹn gbogbo àwọn èèyàn táwọn ké sí pé kán wá ràn wọ́n lọ́wọ́ kò sẹ́nìkan gbogbo ẹni tí bá ń ṣàdúrà wọ́n ní ọlọ́run sọ ìfọ̀kànbalẹ̀ sínú kínní sínú ọkàn rẹ̀ a ní alájì ọmọ wòran a ní wòran ń ṣàdúrà alájà ọ̀dákẹ́ ni àfa a ní ìdákẹ́ mo ti pè é lóru ẹ̀mí díẹ̀ ti balẹ̀ ipe ọlọ́run ṣe kínní ọlọ́run ṣe é torí ó ní ìwùjíìbù dáwọ́ta dáì ìdáadáa àní ọlọ́run ní yìí máa dáhùn tẹ́ bá ti ń pè mí ìfọ̀kànbalẹ̀ àwọn aládùúgbò ló ní o àwọn ológun kọ́ torí pé oògùn nígbàkejì òní ọ́pọ́sìtì àdúrà nílẹ̀ yorùbá ti wà yìí wọ́n ní alájà ẹ̀ jáde ẹ̀ jáde ẹ̀ mọ̀ wòran ṣáájú ẹ̀ ṣáájú yẹn ni pé ẹ lọ lè bẹ́ sùn ẹ lè bá lè jànú kó ṣe kí ni kọ́ràn yín lọ́wọ́ ọlọ́run bá ní sanulike fi kulubi lẹ́tìnà káfàró rọ́ọ̀bà bímà aṣírakù bìlà ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ti mú nǹkan kan mí mọ́ lọ́hùn ọlọ́run ọba ní àjù rọ́ọ̀b àjù ẹ̀rù ẹ̀rù àjù sínú ọkàn wọn ọlọ́run láàmà dáyà já wọn ẹ̀mí wọn ní sékìní ẹ̀mí wọn ní balẹ̀ àmọ́ aládùn àǹkọ́jà mọ́ alábi zikiri láhi tẹ́tìmá inú kúló ẹ̀ mọ̀ pé àdúrà gan nínú zikiri ni ẹni bá ń pè ọlọ́run kí ló ṣe tí ń pè ọlọ́run ó rántí ọlọ́run ni ẹni bá ń dárúkọ ọlọ́run ó rántí ọlọ́run ni àdúrà gan zikiri láà ni ọlọ́run ní pẹ̀lú zikiru ni ọkàn fi máa ń ṣe kínní lọ́kàn fi máa ń balẹ̀ àmọ́ ọ̀fẹ́ lọ lè jáde lọ lè bẹ́sù ọkàn ní balẹ̀ o nínú àwọn àǹfààní àdúrà ìnáwó ṣèfáwò amúrọ́d bó ṣe kò kí àárẹ̀ ọ̀lágbára tó ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n ọba àdúrà ni ẹja tì síwájú kátó lọ lè jẹ́wé kátó lọ lè jẹ́gbò ẹ̀yẹ́ màyá mi ewé kí ń jẹ́ oògùn kí ń jẹ́ àṣẹ tọ́lọ́wọ́n bá pa ipe kí aláàárẹ̀ òfin lálàáfíà tọ́lọ́n bá ti pàṣẹ máa lálàáfíà wọ́n wà ní ewé yẹn ṣe kínni ewé yẹn jẹ́ tásìkò tó lé sóògùn bá ti bọ́ sásìkò tọ́lọ́n bá ti kọ fún pé yọ̀ọ̀dà fún tẹ́lẹ̀ yọ̀ wà ní ògùn ṣe kínni ògùn jẹ́ ewé ọ̀jẹ́ ògùn ọ̀jẹ́ aláàánú ní kí nǹkan ọmọ jẹ́ ìyàtọ̀ wọn bẹ láàrin ewé àti kínni àtògùn bọ́bá rẹ̀ èèyàn àkọ́kọ́ làdúrà anabi ibrahim ní fàyídà maritu tọ́ba ti rẹ̀ mí fáwọn yashfini ọlọ́run lèmi máa ń pé o yín sì máa ń fún mi ní àlàáfíà fàyídà maritu <laughs> àdúrà àkọ́kọ́ o jama ọgbọ̀n wọlé ibi tí ń ta ọtí ń ruọ́ bisimilah bisimilah bisimilah a'udhu bi izzatillahi wa kudiratihi min sharri ma ajidu wa uhadhiru lẹ́mẹ̀ta bisimilah lẹ́mẹ̀ta ọwọ́ àka àdúrà yẹn lẹ́mẹ̀je ànábì lọ́la wọn mú ti taríro náà ọlọ́run mú kó fún wọn ọlọ́run wa ní ká máa la oyin nítorí ìwòsàn ọlọ́run bá a la ó ní ká máa mu sẹ́mùsẹ́mù nítorí ìwòsàn ọlọ́run ní ká máa mu sẹ́tùsẹ̀tùn olive oil nítorí ìwòsàn ọlọ́run bá a la ẹ ó ní ká máa ṣe kíni ẹ kí ló dúkù ẹ abátẹ sọdá ọlọ́run ní ká máa lò nítorí ìwòsàn ọlọ́run wa tó gbà wá láàyè lérí gbogbo àwọn ewé tí ò sínú Kùránì tó sínú àdìsí tí sì ṣiṣẹ́ fún ìwòsàn Ewe kásíá kò sínú àdìsí ewé mangoro kò sínú kíni kò sínú koran ta ewe dá ewé mangoro ta ló dá ewé kásíá tó bá ti jẹ́ ìwòsàn fáàrùn ara tàdáwọ̀ ìbádàlà ànábì lọ́nà ń gbà wá láyè ká máa lò ó torí náà ṣe rí lílo tá a ń lò yẹn kì í ṣe pé ewé gangan ni ó fún ọ lálàáfíà ọlọ́run fi ọlọ́run fàṣẹ sí ká lè bá a mọ títóbi ọlọ́run nígbà jẹ́jẹ́ di mú ọ tí gbogbo ìdí rẹ fẹ́ yọ tán tẹ́nìkan sì wá fún ọ léfinrin tó gbó tó kì í síbẹ̀ tó sì wá gbé lura láàárọ̀ lẹ́yìn àṣùbà tídì rẹ fúyẹ́ yóò jẹ́ ọmọ títóbi ọlọ nítorí pé yìntọ́ wà lára ewé yẹn Allah ló ṣe kí ni òun ló fi síbẹ̀ ó fi síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe fún wa lóòrùn tó bá yọ kálíbà gbọ́dọ̀ ń bẹ alágbára ni ó fún wa léwé náà kálíbà mọ̀ bá lò fáre ọlọ́run ṣe kí ni ọlọ́run bẹ ló fi ní fi shifa'u linnas ó ní ìwòsàn bẹ lára oyin ó ní nàfi dhalika la aya la ayatin li qaumin yatafakkarun ọlọ́run bá ní àmì ní àmì ní oyin tí mo ní kẹ́ ẹ máa láyẹn tẹ́ fi mọ̀ pọ́lọ́ ń bẹ. àmọ́ ìjọlọ́run fún wa ní oògùn tá a bá ń wowó ipe ẹ lọ lè ju eléyìí ẹ lè mu eléyìí eléyìí ò sínú sẹ̀ríà fabtagu indallahi rizqa ọlọ́run sọ ọlọ́run ní tẹ́ bá ń wá rísìkì fabtagu indallahi rizqa ee eh, ẹ wá rísìkì lọ́dọ̀ ọlọ́run àdúrà láṣẹ àdúrà ọlọ́run máa ń lò sábà bí àárẹ̀ ọlọ́run bá sọ ànábì àyùbá ó ní wa ayuba tinada rabbahu anni masani yaduru wa anta arhamur rahimin ànábì àyùbá ẹgbà tó pe ọlọ́run ọba ó ní ara ni mí ọlọ́run ara ni mí àbára bá nìwọ náà má gbàgbé níta ànábì àyùbá sọ o kí ló sọ wa anta arhamur rahimin wọlọ́ba aláàánú tó ń sàánú di gbogbo ẹni tí ń sàánú lọ àdìhámù ni pé òun ló sàánú jù lọ gbogbo aláàánú tó wà nílé ayé àti sánmọ̀ wọn ò láàánú tó lọ́hùn. ẹ̀yọ́ màyá mi fásitì jábùnà àlà ọlọ́ọ̀ni nígbà tí ó pè wá a ṣe kínni a ṣe kínni jama <laughs> a sì dá lóhùn adé pé àǹfààní àdúrà òun náà ni pé ká máa ṣàdúrà tó bá rẹ̀ wá ọlọ́run ń ṣàdéhùn pé òun ṣe kínni òun dáhùn tó ló gbé àwọn ìtàn yẹn wá fún wa nítorí tí nǹkan tó ṣe wọ́n tó bá ṣàwa náà kálẹ̀ mọ́ bí tá a ṣe kí ni ìta yà sí kálẹ̀ mọ́ tá a ṣe. àárẹ̀ ànábì àyùbá débi pé ọdún méjìdínlógún kò kúrò nù yàrá ọlọ́run ní ó sì pè wá fásitì àjẹbúná làwọ̀ a sì dá a lóhùn ó pè wá pé ká mú àmúdínkù ọlọ́run la sì mú kú o sórọ́tù al-anbiya aya eighty three lọ́wọ́ tọ́ba tẹ̀lé wọn náà ayúwa ni mọ̀rí dùn baba aláàárẹ̀ kí ló ṣe ọ̀sàdùà ayatu almarido abushiri ìyá tí ń bẹ nínú àárẹ̀ kí ló ṣe ìwọ náà máa ṣàdúrà kí ló máa wá wí ó ní ya arihama rahimin irhamni ya arihama rahimin irhamni wọ́n ọba tí ń sànú gbogbo ẹ ń sànú lọ mọ́ṣáì ṣe kí ni mọ́ṣáì ṣàánú mi làwọn bá fi ní àdúrà tó wà nínú Quran tọ́lọ́wọ́n bá fi lé àwọn ànábì ọlọ́run lẹ́nu kan máa ṣe ó ju gbogbo àdúrà tí sẹ́wù kan hun lọ ọ̀rọ̀ ńlá kan nìyẹn jaba ẹ mo ní yàmú yà lé ẹ kíní kan mo ní ayù dáfin lé ẹ wọlọ́mọ wọlọ́mọ wàhálà tó ń wá káàkiri ọlọ́run sọ pé àyùbá pè wọn ó sì sọ ohun tó fi ṣe kíni tó fi pè wọn ó sì lóhùn dá lóhùn ọwọ́ fi ńlẹ̀ ọwọ́ wá ṣìríkà. mẹ́tẹ̀ẹ̀ka bá ti pèmí tó ní ìsáàtì kínní lágbá o mo ní máa ṣàdúrà nábì àyùbá <laughs> ya arihamar rahimin irhamni ọba aláàánú tó láàánú jùlọ ṣàánú mi ya arihamar rahimin irhamni ọlọ́run ní fásitì àjẹbùnáàlá ọlọ́run là dá lóhùn ọlọ́run padà dáwọ̀ náà lóhùn ọlọ́mọṣà ṣàlékún àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní àdúà hirisun asinun àdúà wọ́n ní ọjẹ́ odi sọ téèyàn bá ti wà nínú ẹ̀ aburú kan ò ní ṣe èèyàn mọ́ ẹni tó fi nǹkan kọ́lé kí ni sá fún aburú ẹni tó rí nǹkan mọ́lẹ̀ kí ni sá fún ẹni tó so nǹkan mọ́dì kí ni sá fún ẹni tó lè létí odò kí ni sá fún jama aburú ayé ẹni tó lè gbé ọdẹ ńkọ́ kí ni sá fún ẹni tó fi ẹfọ́ta ha màlúù kọ́lé. ìwo màálù àdó kí ni ń sá gbogbo èyí tó ń ṣe yẹn ọ̀hún wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá rẹ ni ẹbọ ni gbogbo ẹ̀ bá ọba kú lérí ọwọ́ ná ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí. inna la yaghfiru an yushraka ọlọ́run ní <laughs> ìyá olóyún thumma yasara ọlọ́run lèmi tí mo dì náà èmi náà ní tu o ìwọ wá ní ọlọ́run kí o tu píìnì ní oṣù kínní píìnì ní wọ́n mójútó tí òfin ní wálẹ̀ òun náà ní o tu gbogbo nǹkan téèyàn bá fi ń sọ̀ra pátá ìbọ̀rìṣà ni àdúrà fi ń ṣe kínní ni fi ọlọ́run ìjọ ọlọ́wọ́n bá ní alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fakhshawhum faqalu hasbunallahu wa ni'mal wakil àwọn kan ní wọ́n kó jọ wọ́n ní àwọn fẹ́ faburú sí àwọn ìjọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń sọ fún wọn yìí pé ẹ wọn o àwọn aláburú ọ̀sà burú ṣe yín o bí wọ́n ṣe máa ń sọ fáwọn náà pé bẹ̀rù àjẹ́ o bẹ̀rù oṣó o bẹ̀rù àjẹ́ bẹ̀rù oṣó bẹ̀rù káwó fàṣà òhùn wọ́n sọ fáwọn àjọ àdẹ́bì pé àwọn aláburú bẹ̀ bẹ̀rù wọn o fàzàdàhùn ìmàna àwọn àjọ àdẹ́bì Muhammad àwọn sahaba alikiram ìmàni wọn tó wá sí kínni ó tún wá lékún ìpè bẹ̀rù kẹ́ni fàkọ́lù wọ́n bá yanu sàdúrà kíni wọ́n wí hasbunallahu wa ni'mal wakil ọ̀kan náà wọ́n sọ ẹ̀yọ̀ kan péré. <laughs> asubunallahu wa niwal wakil fankalabu bi ni'imati minallah ọlọ́run ní àpadà dá wọn padà sílé pẹ̀lú ìkẹ́ wọn padà sílé pẹ̀lú ìkẹ́ lámúyẹ musase musu ọlọ́run ní aburú ọ̀kan wọn mọ́ o àwọn tó ń fẹ́ fa aburú ṣe wọ́n yẹn wọn ọ̀rá aburú yẹn fi ṣe wọ́n mọ́ lámúyẹ musase hun sùù <laughs> aláàánú sùù aláàmọ́dówí o torí pílánì wọn sùù ni. Su, ọlọ́run ní sùúrù yẹn ọ̀padà kàn wọ́n mọ́ kí ni wọ́n sọ tábúrò fi kàn wọ́n mọ́ asubunallahu wa ni'mal wakil ee wọ́n wá lọ́tà pọ̀ bíṣẹ́ ọ̀tá pọ̀ ládùúgbò ọ̀tá pọ̀ nu ẹbí ọ̀tá pọ̀ ní <laughs> ọ̀tá pọ̀ fún ọ wọ́n sá di tẹ̀rẹ̀ kí ló ma wí asubunallahu wa ni'mal wakil tó bá ti wí láàmú yàmú sásìkà sóò nákàlí tí ọlọ́run bá fi sínú Quran kìí ṣẹgbẹ́ nákàlí ṣéwù gbogbo ayé asimuna allah wa ni wàllu wakilu yìí anabi ibrahim àwọn fẹ́ jù sínú akínlọ́ sọ asibi allahu wa ni wàllu wakilu ọlọ́dọ̀ fún wọn ní wàyí ń tà wà láwọ́ tí gbogbo yẹn bá láwọn bọ́ ṣe máa tán kẹ́yìn sí ọ tó kù wọ́n nìkan fàkúlì asibi allah àwọn àwọn tá a mọ̀ ṣiṣẹ́ wọ́n kàn sọ̀wé lẹ́gbẹ́ àwọn ṣiṣẹ́ mọ́ àwọn àgbà káàkiri pé dákẹ́ ìbomú láṣìírí kí ló máa ṣe asibíyà Allah wa ni'mal wakil ẹ̀yin màá yá mi ẹ̀ mọ̀jà tanra wa suratul falaki suratul nasi ayatul kursi bakora bọ́ọ̀ bá ti tẹnu ma bí mo ṣe ń sọ yẹn ọmọ anabi adamu ní dábúrú kankan fi ṣe ọ́ àdúrà ni o àdúrà ni protection ara àǹfààní àdúrà nìyẹn tó o bá sì ti ń wí ọlọ́run sì mọ protect rẹ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúràwù yẹ̀fútàhù láwù bíi àbúwá àdìsák àdìsìkì àdìsìkì tá à ń wá káàkiri iná àǹfààní àdúrà òun náà ni pé ọlọ́run máa ń fàdúrà sí náà àdìsìkì fún yàn anabi wa Suleiman wọ́n ní ọkàn jòkó jẹ́jẹ́ ó jòkó jẹ́jẹ́ kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ ẹ̀ ọwọ́ àbá búbú síwájú ọlọ́run ọwọ́ àjẹnu gbogbo tó wí kò tó ṣẹ́jú kan kò tó ṣẹ́jú kan ọlọ́run sì sínú gbogbo ayé fún gbogbo téèyàn wá lé ayé pátá téèyàn máa ń ní lọ́lọ́run fún anabi suleimana kò wẹ́gbẹ́ awo anabi suleimana ọba wọn bá wọn lọlé wẹ̀ lódò anabi suleimana ọba wọn wọn máa lọlé ṣe ọmọlẹ́dáfá máa tẹ́fá o. kùránì tán sọ̀kalẹ̀ fún wa yẹn ẹja dì mú o kéèyàn mọ́ sórí ibú ọkàn ní ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni lọ́sọ̀ọ́ ní kùránì o ọlọ́ọ̀ni Sulemana ọkàn pè mí jẹ́jẹ́ kọ́ọ̀là ọlọ́ọ̀ni sọ pé kọ́kọ́ fèrè jì mí ná kọ́kọ́ jì mí lẹ́yìn náà wàhábùlì múlíkà lọ́lá lọ́dọ̀ láyé ọlọ́run ọba ni mo ti gbọ́ ọlọ́run ní kíni ẹ ọlọ́run ọba ni mo sì ti gbọ́ ọlọ́run ni mo sì ti gbọ́ mo sì ti gbà ẹ ìgbà tí ó wọ̀ ká báyìí gbogbo kan sì ń wá gbogbo kan sì ń dé ọjọba ọlọ́run tó kọ́ àwọn àlùjànnú fún pé kọ́ ọmọ fún wọn àwọn ẹyẹ wọ́n ń jíṣẹ́ ẹyẹ wúdiwúdà òun ni informant ẹyẹ ni informant yẹn ọláwo lọ́lọ́run dẹ́nìkan tó tó wá fi ẹsẹ̀ informant àbó ogolóhùn rí balikisi nínú àga ọlá tí wọ́n sin òrùn àbí ẹ̀ẹ́n òun ló sọ ọlọ́wọ́ sọ fún anabi suleiman anabi suleiman o òun tó bá fẹsẹ̀ rìn tó bá fẹsẹ̀ rìn ni tí o bá wù láti fẹsẹ̀ rìn ee yọkàn ní bisimilah ìwé ló agbára ọlọ́run yóò sì máa rìn lérí atẹ́gùn. ẹ mọ̀ ya mi nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run kọjá gbogbo wọn àwọn táwọn yẹn ń ṣe kínní táwọn yẹn ń ṣe káàkiri ayé téèyàn bá ti mọ títóbi ọlọ́run kò lè jàǹfààní ọlọ́run téèyàn bá sì mọ títóbi ọlọ́run kò lè mọ títóbi àdúrà ẹ̀yàn mọ̀ ya mi sọ́dọ̀tù sọ́ọ̀d àyà thirty five lọ́lọ́run ti ní anabi suleiman ní ọlọ́run fún mi lọ́lá láyà ń bàgé ilẹ̀ tẹ́nìkan ò wahab ìwọ lọ́ba ẹ máa wá wo bá anabi suleiman ṣe pe ọlọ́run wọn náà máa sọ pé rọ́bì habli mulikan eh, innaka antal wahab ọlọ́run fún mi ní kíni fún mi lọ́la torí wọ́n lọ́ba wahab ọba tí bùnyàn a jẹ́ pé a máa ń fi orúkọ ọlọ́run ọba a máa fi ṣàdúà kọ́lọ́run lè gba tètè gba àdúà nígbà tó ní kọ́lọ́run bùn ọ wá kí ọlọ́run lórí kì fi kí rẹ̀ pé al ọba tí máa bùnyàn nìkan habu, yá wàhábù yá wàhábù yá wàhábù nìkan ò tó o ọ̀sán tó ń fẹ́ o yá wàhábù yá wàhábù yá wàhábù yá wàhábù yá wàhábù yá wàhábù yóò tún mọ̀ wá sáré yábu yábu yábu yábu yábu yábu yábu yábu yábu yábu yábu ní ọ̀padà wá sí kíni ní ọ̀padà máa wá wí má pé yábu yábu ọlọ́run yóò ṣe ọba yábu yábu aliwahabu ní ṣe kíni ó ní bùkátà sí kọ́ ọmọ kájú sáà náà bí sùlẹ̀ máa ń kájú sí ó pè tó kílíà innaka antal wahab ya wahabu habli ya wahabu habli innaka antal wahab. àdúrà oni salihun lil hukmu oni na àwọn àǹfààní oni òun náà ni pé téèyàn bá ń ṣe àdúrà ọlọ́run Allah subhanahu wa ta'ala ọmọ fi ń fúnyàn ní ọmọ gbogbo ẹni tó ti yàgàn ọ̀tọ̀ ni pé ń lóyún ń bàjẹ́ ọ̀tọ̀ nìyẹn sẹ́mi pé a máa ní hope díẹ̀ pé yóò padà sáà dóńjọ́ kan àlélẹ́ yìí confam ba rẹ̀ gbogbo dókítà tí wọ́n tẹ̀sítẹ̀ ti ní a alájà yẹn wọ́n wá kan mi ṣe ẹ n ti ń dọ́mọ gan ò sí ní inú yín sàmì wọn ni n ti ń dọ́mọ ò sí kí ni wọ́n sọ yẹn ètò ìmọ̀ pé kò lè bímọ alukurani confam rẹ̀ fún wa yí pé oye n ti ń dọ́mọ tí ó bá sí ọlọ́run ó sì fọmọ síbẹ̀. Si tọ́jú pé yìí ti ń dọ́mọ gan ò ní ṣe kí ni kò ní ṣiṣẹ́ ọlọ́run gan fún rẹ̀ ní òní kọ́ máa lóyún ó sì máa lóyún. sábà pé ó ti wà nú àṣà ọlọ́run tọ́lọ̀ ń dá ànábì ádámù àbí kò ní bàbá kò ní ìyá ọlọ́run dá ànábì wa Ìsá òun ní ìyá kò ní bàbá ọlọ́run dá àwa ọ̀fà jáde lódìdí látara ẹ̀fọ́n ta ha ádámù ṣé gbogbo eléyìí ò tí ì tó fún wa pé ọlọ́run lè fún yàn lọ́mọ tó bá ti ṣe tán n ti ń dọmọ náà kí n dọmọ àṣẹ ọlọ́run ní fi ń ṣe kíni ní fi ń dọmọ wọn ní spam àti àtẹ̀yìn ta ló dá spam ta ló dẹ́yìn ẹ̀hìn àtẹ̀yìn àti spam ò lè ṣiṣẹ́ àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run wa lè fún yàn lọ́mọ láì ní sẹ́yìn láì sì ní sí spam ń ọmọ bẹ ọlọ́run ni ìwé wọn ní kankan ṣe spam mi àyẹ̀wò tó fún Eh, eh, Mariam lóyún tí spam kankan ò ṣe kí ni tí ó sì débẹ̀ àní fún mi lóyún <laughs> pẹ̀lú agbára rẹ tó fi fún Mariam lóyún bó ṣe máa sọ nìyẹn anabi Zakariya Ọlọ́run gbé tán rẹ̀ wá ó jẹ́ àmọ̀ pé àdúrà ń gbà àdúrà ń ṣe kí ni Ọlọ́run ní kọ́ọ̀là Ọlọ́run gbé wá fún wa ni ó ní ẹ wá gbọ́n tí Zakariya wí nígbà tí ó fẹ́ ṣàdúrà ọmọ ó ní rọ́bì ìwọ ọlọ́run àbòlí mílàdúkà sórí ìyàtà ń tọ́ yìí bá mọ́sà fún mi ní ọmọ dáadáa látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run innaka sami'u du'a torí mo mọ̀ pé òun anabi zakaria ó wá láti age of twenty five títí títí títí títí tó fi wọ ninety years ìwọ náà má kánjú o má ṣe kí ni jama má kánjú àyè kánjú kí ló ń kánjú fún tọ́ bá ń pé ọlọ́run tí ń fi ọ́ ń sùn lóru aláàánábì zakari ìyá ànábì lòun ó wá ṣàdúrà láti twenty five years tó fi ninety years ọdún mélòó ni ẹ̀jẹ̀ máa ló fi ṣàdúrà máa sixty five years ló fi ṣàdúrà òun sì súnmọ́ lọ́run ju wọ́ lọ <laughs> torí pé bọ́lọ́run bá fún yàn lọ́mọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó nídìí tó fi fún yàn tó bá pẹ́ ó nídìí tó fi fún yàn tó rẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn mọ̀ ẹlòmíì ò bá ti dẹni ọlọ́run pípẹ́ tá a pẹ́ ká tó fún lọ́mọ ló sùn mọ́lọ̀ pípẹ́ tá a pẹ́ ká tó fún lọ́mọ ló ṣe kí ni ló sùn mọ́lọ̀ <laughs> ẹlòmíì dìde lóru nínú àwọn arábìnrin yẹn pípẹ́ tá a pẹ́ ká tó fún lóyún ló di wàlíyà sọkọ wá di wàlíyà yẹn sọ wọn wá jọmọ lọ tọ́lọ̀ ni alimalu wẹ́lìbanu na zinatul ayati dunya ọlọ́run ni owó àtọ́mọ ẹ̀sọ́ ayé lásán ni wàlìbáàkì yàtú sọ́ọ̀lì àti khair àmọ́ ìbáàdà ọlọ́run bá òun lórí ju owó àtọ́mọ lọ àwọn yóò máa pé ọlọ́run ọ̀sánú ẹ̀ òun gan fúnra ó lè máa sọ pé ọlọ́run ọ̀sánú ọlọ́run sì ti ṣe kíni ọlọ́run sì ti ṣàánú rẹ̀ ó ti fún ní tọ́jú ọmọ àti kíni lọ àtòwò lọ. ẹ̀yọ́ màá yá mi ntí Zakariya wí làwọn náà wí o tọ́wọ́ bá ti ń wọ́ ọmọ ó ní rọ́bì habli min ladun kaduriyatan tayyibatan innaka sami'u du'a suratu al-Al Imran ayat thirty eight ntí wọ́n máa wí gbogbo nákàlí mi tí wọ́n bá fún ọ wípé máa fi léyìn náà ṣéwù lágbájá ló ní kọ́ máa ṣe dákun mọ́sá fi ti ṣéwù lẹ̀ èyí tí wọ́n ti lò tó ti wà confam <laughs> àbí kò confam àbí ọlọ́ni yá zakariya ọlọ́ni wọ zakariya inna nubashiruka bi gulamin ismuhu yahya à ń dùn ọ́ nínú sìnkú yà fún ọlọ́mọ yàyà lórúkọ ọmọ náà ma wa lọlé lè súnmọ́ yàwó rẹ̀ wa aṣùláhànà làwùsáwùjá ọlọ́run ni a ti tún yàwó rẹ̀ ṣe kó délé torí yàwó rẹ̀ náà gan ni òun ò lóyún rí ó sì ti wá darúgbó anabi zakariya tó ní wọ́sítà alára sùn ṣèyíba ó ní gbogbo orun orí mi pátá dídí funfun àmì mi ò fàdúrà lẹ́ o torí pé irun dúdú irun funfun èyí ò ní kọ́ mọ́ṣẹ́ tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ ṣe ìdí sọ fọlọ́ bá ní pé mo ti wà nípò táwọn èèyàn fi bímọ mọ́ àmì mi ọ̀já kan nínú àánú rẹ torí ń ṣàdúrà wàlámù akùn bí dùn áyì kàró bí ṣàkìyà ó lóun fàdúrà lẹ ọ takú ni bàbá takú wọn padà fún ọ bàbá ń kanlẹ̀kùn wọn padà sí àmọ́ kanlẹ̀kùn sósú ẹ nígbà tí wọn ò sí fún ọ lọ́wọ́ kó mẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ìkìláàsì fi dùn á ara yìí ní ìkìláàsì fi dùn á ni pé kọ́ ọmọ béèrè nǹkan ká mọ́ tètè fún ọ kọ́ ọmọ wàá dìde lóru mọ́ pípẹ́ ó ti ń tóbi oṣù mẹ́ta tá a ti ní ìdè kọ́ wàá filẹ̀ kọ́ ọmọ pè ni kílódé tó wá fi bàdà lẹ̀ wọ́n fún ọ ní tó ń fẹ́ o wọn ò tí ì fún ọ ọmọ sàdúrà náà ni ọ̀pọ̀lọpọ̀ wa àwa sọ lọ́wọ́ bá di pé fún mi tó bá ti fún mi èmi náà dìde lóru tó bá ti fún mi ẹ̀yìn ìmọ̀ dìde tó bá ti ní fún mi èmi náà sùn time bí abidin lillah O tí ì dépò òbòdìyà ẹ̀ ń béèrè ipò kan wọn ò fún ní ọ̀bá dìde mọ́ ìdí sọ ni pé ẹ yín dìde kí wọn náà fún mi tí ìbá sì ti tó bá sì ti fún mi mí náà ní ṣe kíni ẹ ní dìde wọn ní gbogbo ẹni tó bá ti wà nípò bẹ́ẹ̀ wọn ní kẹtì ìdẹrù ọlọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdùwá àwọn mọ́kàrà ju minel gam wọ síjìn èyí ń bẹ nínú ẹ̀wọ̀n ń bẹ nínú bànújẹ́ ẹlòmíì ń bẹ nínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n spiritual kì í ti pé wọn àmàndàlá o àmọ́ bí ṣe ń lọ yẹn ó ti wà ní bandage látara àwọn gbèsè ó níbi tó lè rìn sí ó níbi tó lè ṣe kínni tó lè lọ wọn lẹ́nìkan jẹ nìkan gbèsè ó ti pàdé ẹ̀ láàrin ọjà ó ti sáfún sáfún sáfún tipẹ́ wọ́n pàdé ara wọn báyìí ó sì lọlẹ̀ ó sì dákú <laughs> ó sì dákú síbẹ̀ ó sì dákú wọ́n á rọ́ mi sí <laughs> wọ́n á rọ́ mi sí lérí <laughs> Allahu Akbar wọ́n á rọ́ mi sí lérí gbọ́dọ̀ tó fi yájú arákùnrin yìí ni ẹ̀dákùn ẹ̀dákùn ẹ̀ bá ń rọ́ mi sí lérí ọjà lówó ni níbojú ẹ̀ làtà ó ní mo bù mo bù <laughs> mo bù ọ́ ó ní mo bù mo bù ọ́ <laughs> ọlọ́run wọ́n ní gbèsè ìtìjú ọ̀sán ìbànújẹ́ òru hmm, ẹni bá mọ̀ ni o ìtìjú ọ̀sán ìbànújẹ́ kínni ògbà hmm, tẹ́ ẹ̀ máa ń bẹ nínú ìbànújẹ́ ọlọ́kàn fọmọ kan dán ọ ìgbà tó bá ti rí láàrọ̀ báyìí inú rẹ̀ dùn inú rẹ̀ dùn ó lè jọkọ lọ́dà dáhùn mọ́yàn lọ́wọ́ ó lè jẹ́ ìyàwó lọ́dà dáhùn mọ́yàn lọ́wọ́ pé ẹ̀ ń jí báyìí ẹ̀ jí ṣe wàhálà ni ẹ fẹ́ sùn báyìí ẹ sùn pẹ̀lú wàhálà ni wàhálà ti dé gbogbo tó bá ti jẹ́ wàhálà pé mo fẹ́ dọ̀ mo fẹ́ dọ̀ oyè wọ́n ní kéèyàn má dákẹ́ àdúrà ní solúsàn àdẹ́bíwá Yunus alayhi salatu wa salam ẹ ìgbẹ́ ẹja gbé mi tẹ́jà tó gbẹ́jà mi tó gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ inú odò ilẹ̀ tó wá súnmọ́ bẹ́ẹ̀ anabi Yunus ń bẹ lódìdí nínú ẹja ọlọ́run dára fa ẹja mi tó odidi mọ́sálásì kọ́mọ́ bàá máa sọ pé ẹja kò tẹ́lẹ̀ wá gbé mi <laughs> ẹja mi nínú àwọn ẹja tọ́lọ́run dá ó tó odidi mọ́sálásì e, èmi ju mọ́sálásì lọ jama. ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan wá ní ẹnìkan bọ́ sínú mọ́sálásì <laughs> ọlọ́run ní ọyá máa lọ máa lọ ọmọ fẹ́ dán o ń bọ́ sí inú odò báyìí ẹja yẹn lọ́ọ́ rìsífù ẹ̀ ọkàn ìyanu báyìí ó sì bọ́ síbẹ̀ kóló nígbà tó bá ju tọ́mùtọ́mù sẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ àgbèjì òsì mọ̀lẹ́ fún yẹn bó ṣe ju tọ́mùtọ́mù sẹ́nu bó ṣe bọ́ sẹ́nu ọmọ ẹja nìyẹn ọwọ́ alọ lè jòkó síbi kan tí ọlọ́run ọba aláàpálẹ̀ṣẹ̀ kalẹ̀ fún sáwọn pé ni àmọ́ ọlọ́run ọba aláàní ọlọ́run wọn ni kọ́ bá ń lọ sàlẹ̀ ó gbé mi ni wọ́n ń lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ẹ̀ inú àládà ni pé tí ẹja bá rí ọmọ èèyàn àbí ẹranko kan yóò fi panu ni àmọ́ gbàtọ́ nípa ẹni tó wọ ọbẹ̀ yìí ẹni ọlọ́ni ọlọ́run sọ ọlọ́run wá gbé lọ sàlẹ̀ sàlẹ̀ lọ́hùn wọ́n ní kọ́dà yín tó yan náfìlà ń bẹ̀ wọ́n nígbà míì yọ̀ wá rò pé ah tẹ́jà yìí bá wá kú kápẹ́jà yìí bá wá kú ẹ́ eh, kápẹ́jà yìí bá kú ṣé èmi náà ní ṣe kí ni èmi náà ní kú yóò wá gbé nẹ́fìlà nàró kò sí sí kan tí ó wà ní kùnyà tọ́ba ti nàró tọ́ lọlẹ̀ yóò kíní yóò mì díẹ̀ tọ́ba ti wá ṣe nẹ́fìlà ìbàdí ìpàdé nẹ́fìlà ẹ̀já yóò ṣe kí ni ẹ̀já sheik àdúrà níjẹ́bẹ̀ ọlọ́run ní fanada bí dunuma ọlọ́run bá ní àwọn òkùnkùn eríṣiríṣi òkùnkùn omi zulima lẹ́yọ̀kan zulima ti ní àwọn òkùnkùn òkùnkùn ẹja òkùnkùn pínlẹ̀ sùn níbi tó wà yẹn ibẹ̀ ló ti wá ṣàdúà Allah ilaha illa anta ó ní kò sí ọlọ́run ọba tá a lè wára lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lẹ́nì àfiwọ́ ọlọ́run subhanaka tútóbi wọ́ ọlọ́run inni kuntu mina zalimi alábòsí ni mi kí lábòsí tó ṣe ọlọ́run lòun fẹ́ pa àwọn ọjọ́ rẹ̀ rẹ́ ọlọ́run níyà ń bọ̀ ànábì ò dúró kó ń bẹ ọlọ́run ọ̀yá kó ń bẹ́ẹ̀ ọlọ́run ò ní kó kó mbẹ tó fi ṣe kíni tó fi kó sẹ́wọ̀n pé òun ti gbà pé ńgbà tí oníyà ń bọ̀ kó wọn ṣe kíni kó wọn kó náà ni àmọ́ kò wá dúró kò dúró kó ọlọ́run fi pàmìtẹ̀ pé torí ìsìn kó làwọn aráàlú yẹn làwọn lọ lé bẹ́lọ̀ lẹ́yìn ìlú tí ọlọ́run fèrèjì wa ọlọ́run sì fèrèjì wọn òjíṣẹ́ ọlọ́run wàdà láàrin wọn ló ti lọ <laughs> òjíṣẹ́ ọlọ́run wàdà ọlọ́run ti wá kó láì gbà yọ̀ǹda ọ̀dà yín dánwò àbòsí tó pòun ṣe ẹwà àbòsí tó lòun ṣe àwọn bá ní téèyàn bá ń bẹ nínú ìṣòro gbogbo òwò abútọ́ bá ti wùlé ayé máa sọ fọlọ́hún ipò ọlọ́run mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí lọ́dún báyìí lọ́dún báyìí kó má jẹ́ pé ìyá rẹ̀ ló ṣe kí ni òun ló dé alábòsí ni mí o ṣàánú mi o nígbà anábì ọlọ́run pèrè alábòsí káwọn là wa. ẹ̀yọ́ màá yá wa àdúrà yìí ọlọ́run ní ẹ fásitì àjábúná aláwo ọlọ́run ni a sì dá lóhùn wọn náà jẹ iná omi náà gámi aláàkó onúbànújẹ́ wákàtí àlìkanú jìnnì mọ̀mìnì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá ń ṣàdúrà nígbà tí wọ́n bá mẹ́nu àhámọ́ bá a sì máa làwọn náà nìyẹn pẹ̀lú májẹ̀mú kí wọ́n náà wà nínú àwọn mọ̀mìnì tó o bá ń sóògùn ò sínú àwọn mọ̀mìnì bó o ṣe láìlá ìlàdà lọ́hùn ní gbọ́ torí ò sínú àwọn mọ̀mìnún nínú àwọn mùṣírikùn ni ọ láti lọ lè jagun àwọn lékè wa nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí o sí íńtánẹ́ẹ̀tì kò já máa ti ń lọ a sì mọ̀ àmọ́ kò tó báyìí àmọ́ gbà tí íńtánẹ́ẹ̀tì dé ó já mọ̀ pé kò sí kankan lọ́pọ̀lọpọ̀ ilé kéwú tó ju ìbọ̀rìṣà lọ lọ́pọ̀lọpọ̀ àpè <laughs> gbogbo ẹ̀ o lọ́pọ̀lọpọ̀ àbígbà tí àáfàá tó lọ́mọlé kéwú tó níjọ ẹ̀sìn tí wọ́n ń sọ pé àní tí ọba fẹ́ sọ́ra rẹ kó níbi aburú ayé lọ́ọ́ lè gbé agbárí rẹ fáwọn kèfèrí kan bọ́ síngbẹ́rẹ́ wa lahum mastata'tum min quwwatin wa mi ribatil khayl min quwwatin oní quwwatin ni oní èyíkéyìí onye nígbà téèyàn bá ti lọ lè gbàgbára lọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀yìn kílẹ̀ yẹn dáhùn èyí náà ti di kèfèrí nìyẹn torí pé ìyá kàdà búrú lọ́wọ́ nínú ẹ̀sìn wa ọlọ́nìkan lásìn tábà ní sòro wọ́n ìyá ká èṣù wọn ń sìn táwọn náà bá dé sọ̀rọ̀ níbo wọ́n lọ wọ́n lọ dán tí èṣù gbé kalẹ̀ ní tẹ̀sù gbé kalẹ̀ nígbẹ́rẹ́ ara ní tẹ̀sù gbé kalẹ̀ òun pààrọ̀ olóńdè olùka oníkà máa tẹ́fà àwọn tẹ̀kan sí yẹn lérí ló ṣe jẹ́ pé tá a bá ti gbàgbọ́ ní ọlọ́run ọba àdúrà nìkan ti tó wa wàlá tó bá rí ọ ṣàdúrà kó o sì lògùn òwòsàn tí o bá sí mọ ara má ti ń bẹ̀ àmọ́ a ga a lówó àwa náà afẹ́ kọ́lọ̀ afẹ́ afẹ́ àwọn wa protection kaburu ọmọ ṣe wa àdúrà láṣẹ kínní àdúrà láṣẹ ariwo tá à ń pa káàkiri Yorùbá nù ìgbà ẹ má sọ̀gùn mọ́ ẹ má sọ̀gùn mọ́ àdúrà ní ẹ ṣe kínní àdúrà ní ẹ ṣe ẹ̀yọ́ màá yá mi ìwé àdúrà kan tí ń júwe fún wa òun náà ni ìwé àdúrà tó ń pè ní citadel of believer citadel of believer yẹn àwọn tábà tì ní kálọ̀ lè ra islam muslim gbogbo àwọn àdúrà tí ìtúrántí sọ níbi torí àsìkò mi àbá ń bẹ̀ isuna the muslim tí n bá ti ní nínú ilé wọ́n kan wọ́n kan sí eré bùkátà tí ọba ti bùkátà tó bá ti ní ẹ sálọ lè wo kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ ó rí i pé tí nǹkan báyìí bá ń ṣèyàn níta níbi ní a ṣe ni tí nǹkan báyìí bá ń ṣèyàn níta níbi ní a ṣe ni tá a dẹ́wọ́ báyìí bá dé níta níbi ní a ṣe yìí látara bẹ́ẹ̀ ọlọ́run wọn sànù wa ṣurutul ijabati du'a gbogbo àná la fẹ́ ká du'a wọ́ gbà mọ́jẹ̀mú tá du'a fi gbà ẹ̀yọ́ máa yá mi alákọ̀ọ́kọ́ wad'uhu mukhlisina lahu ddin ọlọ́run lóhùn nìkan ní kẹ́ máa pé o wad'uhu mukhlisina lahu ddin <laughs> tọ́lẹ̀ sìn ní ká máa pé ọlọ́run ẹni bá ti ń pe ṣéwù ní ẹbọ ni ẹni bá ń pe mukadam ẹbọ ni ẹni bá ń pe khalifa wòlíì ẹbọ ni ẹni bá ń pe jésù ẹbọ ni ẹni bá sì ń pe àwọn ayé ẹbọ ni ẹni bá ń pe àwọn àgbà ẹbọ ni ẹni bá ń pe àwọn màláyíkà ẹbọ ni ẹni bọ́bá ní àyà mìsìkínú zulmadadi ó sì bá kú bẹ́ẹ̀ ọ̀wọ̀ náà kò sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn ọlọ́run ní kò lè ní nàmà àdéhùn rọ̀bí wàlá òṣèlúkù bí wàlá òṣèlúkù bí hí àdá ọlọ́run nìkan ní máa pè é nífẹ̀ẹ́ lómi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí máa pè torí ká máa pè nǹkan míì tó bá ti ní àdúrà ìbáàdà ni àbí táwa ti ń pè ọlọ́run jẹ́ ìbáàdà táwa ti ń pè níjẹ̀sọ́ ọlọ́run kọ́kí náà máa jẹ́ ẹbọ ní torí ní tọ́wà ń di ọ̀fọ̀ náà ní kọ́ máa pa àwọn ìyá àwọn ìyá ẹ̀yin ìyá àwọn ẹ̀yin bàbá àwọn kìnnìkan ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ ẹ ọlọ́run ni walladhina tad'una min dunihi ọlọ́run ni gbogbo àwọn tẹ́ ń pè tí yẹ sọ ọlọ́run la yastati'una nasrakum wọn ò lè ràn yín lọ́wọ́ o wala anfusahum yansurun kọ́dà àwọn ò lè ràn àwọn náà lọ́wọ́ níbo láti wá rí àyà ṣé Ibrahim ṣé Ibrahim mú láti rí ẹ̀sìn burúkú tán gbé wálẹ̀ Yorùbá nìyẹn ninety seven ọlọ́run ni walladhina tad'una min dunihi min dunillahi ọlọ́run ní gbogbo tẹ́ ẹ bá ń pè tí ẹ bá ṣe ọlọ́run tẹ́ ń pè tẹ́ ń porúkọ ẹ̀ pé kọ́ràn yín lọ́wọ́ láyé ṣètò tàwọn náà nẹ́sọ̀rọ̀ kún wọn ò lè sànàṣe fún yín wà láwọn fúnṣọ àwọn yẹn ń sòrò kódà àwọn náà ò lè ràn ara wọn lọ́wọ́ ọlọ́run jíjá mọ́ lẹ́fù wọn <laughs> lẹ́fù gbogbo ṣéwù àti gbogbo àwọn kútùbù àti àgùtọ́bù àti àwùtádù àti wọn jásù gbogbo ẹ̀ ràn wọn ọlọ́run jíjá mọ́ lẹ́fù wọn nìyẹn ẹni tí sì ń pe ayé tí ń pe àjẹ́ náà ọmọ ìyá kan náà gbogbo wọn mùtábà àtúrọ̀sùn wọ́n ní iná àwọn májẹ̀mú tádùá fi máa ń gbà òun náà ni pé kọ́ máa ṣàdúrà níbàámu pẹ̀lú súnà nàbì má máa ṣàdúrà bídíà má ní àmì àmàlà lẹ́sà alẹ́ amòdùnà fọwọ́rọ́ dùn ànábì rẹ̀ ní bá ṣiṣẹ́ kan nínú ìjọsìn tí ètò ìpàwọ̀ alákọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ti ṣàdúrà bídíà ọlọ́run nígbà torí pé ara ẹ̀sìn ni àdúrà ànábì ọ̀wá ṣe bẹ́ẹ̀ wò ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà fọwọ́rọ́ dùn tí wọ́n bá ti gbà àdúrà rẹ̀ ò ní ṣe kínní kò ní gbà bí ká máa ṣàdúrà òhò ká bọ̀rọ̀ alẹ̀ ká máa ní yásì tí ni ọlọ́run bòmí láṣìírí o ọwọ́ ayan sọ ọ́lẹ̀ nínú ilé àbí ká máa lọ lè wẹ̀ ẹ létí odò ẹ ká máa lọ lè wẹ̀ létí odò àdúrà náà ni wọ́n máa ṣe o àmọ́ etí odò ní O, ti ṣe kínní òun náà ni O, ti wẹ̀ ká máa ṣàdúrà ká máa kọjú sí gbogbo gbogbo jíà wọ́n lè ń pe jíà mi gbogbo erékùn kọ̀ọ̀kan ọkẹ̀gbẹ́ sí kíbílà ọkẹ̀yìn sí kíbílà ẹ̀ẹ́dẹ́gun mẹ́rin àdúrà onígun mẹ́rin ẹ̀ẹ́dẹ́gun mẹ́rin ẹni máa ń ṣe é àdúrà rẹ̀ ò ní ṣe kínní àdúrà rẹ̀ ò ní gbà nítorí pé wọ́n ní rasul sàlá wọ́n ní tá ànábì máa ń ṣàdúrà tó bá nígbà láàyè káànà yastaqbilu al-qibla nítorí wọn náà hadith nìyẹn ipe ànábì àwọn máa ń kọjú sí kíbla ìkọjú sí kíbla yìí máa ń jẹ́ inú àwọn sábàbí tá àdúrà fi máa ń tètè gbà téèyàn bá láǹfààní rẹ̀ nígbà míì yóò wà ní situation mi tó ní ní àǹfààní ẹ̀ nígbà wọn ní àdúrà máa ń gbà tábà kọjú sí kíbla tábà kọjú sí kíbla kí ni ó tẹ̀yìn sí màmá èyàn màmá kẹ̀yìn sí kíbla ni kẹ̀sìkẹ́ bọ́yá mọ́tò ó wà ní mọ́tò mọ́tò lọ́wọ́ kẹ̀yìn sí kíbla gbogbo àwọn wọnà wọnà yẹn ẹja lọ lè filẹ̀ àti kọ́tù bìlà inú tó inú májẹ̀mú tí àdúrà fi máa ń gbà òun náà ni ká ní ìgbàgbọ́ ìpè ọlọ́run ọba èyàn tó bá ti gbọ́ pé yọ gbà ó sì lágbára àti ṣe anábìnrin odò ọláhà wa ń tó mú kinú nàbìlì ìjàmbá anábìnrin ẹ máa ṣàdúrà kẹ́ẹ̀sì jẹ́mi wọn balẹ̀ pẹ́lú ọ̀hún gbà á kí ẹ ṣe pé mo fẹ́ dàdúrà o mo fẹ́ tíráyà àdúrà yẹn irọ́ o mo fẹ́ tíráyà ọlọ́run ẹ̀mí rẹ̀ balẹ̀ ni pé mo fẹ́ ṣàdúà bó ṣe mọ̀ pé ọlọ́run ó fún mi nígbà ọlọ́run ti fún mi kí n jòkó àdúà yẹn ọlọ́run ti fún mi gbé àdúà yẹn ẹ̀mí rẹ̀ balẹ̀ ni ó ní ìdánilójú débẹ̀ débi pé ọmọ ya ọ̀rọ̀ yẹn ti yanjú ṣé o sí mo ti ṣàdúà ẹ̀ àdẹ́bì níbẹ̀ ní kẹrí o ẹ̀ wa antum muqinuna bil ijaba ẹni tí o bá sì ti wá ni ti ń dáwọ́tò ọlọ́run ọba wípé a ti ṣàdúà náà àmọ́ àtúwò pé ká tún ṣe àwọn ìgbìyànjú míì inú àwọn májẹ̀mú tádùá fi máa ń gbà òun náà ni kéèyàn fẹ̀mí sádùá tí máa ń ṣàdùá pẹ̀lú khushu' pẹ̀lú bẹ̀rù kí ọkàn rẹ kó wà níwájú ọlọ́run kété pé wọ́n máa ṣàdùá wọ́n máa wá ṣe nǹkan míì wọ́n máa ṣàdùá wọ́n tẹ́wọ́ tí ẹ̀mí rẹ wà lọ́dọ̀ ọlọ́run anabi wa muhammad sallallahu ó ní wa alamu anna allaha la yastajibu du'a min qalbin ghafilin lahi ẹ lè má pọ́lọ́mọ́ òní gba àdúrà lọ́dọ̀ ẹnìkan tó jẹ́ pé ọkàn rẹ̀ ò sí níbi àdúrà tí ń ṣe kíni tí ń ṣe ẹgbẹ̀jọ́ ọmọ sọ pé wọ́n máa parí ìjà yóò sì máa fa tẹ̀síwá ẹ̀ tí ìlú rẹ̀ rí wọ́n ń parí ìjà lọ yín sì ń fa tẹ̀síwá ẹlòmíràn ọmọ kakura yóò sì máa gbọ́ kókó òwe ìròyìn yóò máa gbọ́ news ànábìládùá ni ọlọ́run ní tètè gbà á ara mọ́jẹ̀mú ni kẹ́mi rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run tó bá ń ṣe kínni táwọn kan fẹ́ ṣeré ṣeré àbí táwọn kan fẹ́ ṣàdúrà ṣírọ́ọ̀ṣì dáadáa tó fẹ́ ṣe kínni sọfẹ́ ṣe seriousness yẹn lédè àdúrà yẹn májẹ̀mú ni ah nígbà yẹn náà lomi ọmọ bọ́ lójú ẹ̀ ọyẹ nígbà náà ni ọkàn rẹ ọmọ ṣe kínni e, ni ọmọ ṣéèkì látara bẹ àdúrà tètè gbà lẹ́yìn náà akérò halal májẹ̀mú tàdúrà fi ń gbà ni pé kéèyàn máa rí pé ntẹ̀yàn ń jẹ owó sẹ̀mú owó rice owó ọbẹ̀ owó omi gbogbo ntọ́ sáǹkì sẹ́nu rẹ jẹ́ ọ jẹ́ pé látara oògùn iṣẹ́ rẹ ni lẹ́yìn náà aṣọ tó ń wọ̀ tó wọ̀ sára rí i pé oògùn rẹ ló fi ṣe kínni ló fi rà á tí ò bá rí bẹ́ẹ̀ oyè àdúrà lòun ní tètè gbà àdúrà yẹn a máa tètè gbà téèyàn máa ń jẹ aláàlí tí ń wọ aláàlí àdéhùn bìdá dùkọ arákùnrin kan yòtí lu safar wọn níbo láti rìn àjò aṣááta agbára irun eré ẹ̀ta kókó ó ti ó ti ó ti bu eku eku ti bò dàrú yẹmudu yadé hi ilà sàmà ọwọ́ anáwọ́ sí sàmà gbogbo àwọn nǹkan tádùn àfi máa ń gbà ló ṣe ó wà àjò ó wà ní halatul fakiri ẹni tí ò ní lẹ́yìn náà ó tún náwọ́ sí sàmà yàrọ́bù yàrọ́bù ó tún wá ń pe ọlọ́run ọba láìsẹ̀ kan mọ́ ọlọ́run ọba mi ò ọlọ́run ọba mi ò gbogbo àwọn yẹn ọlọ́run fi máa ń tètè gbàdúrà yẹn anabi ni àmọ́ wọn mọ̀ tí amuhu haram oúnjẹ tí ń jẹ haram ni wọn mọ̀lẹ́bàṣu haram aṣọ tó wọ̀ haram ni wọ́gùdì yàbẹ̀ haram oúnjẹ haram ni wọ́n fi tọ́ dàgbà wọ́n fẹ́ kádùn àwọn ọmọ rẹ̀ ọmọ gbà ànábì níbo ni wọ́n ṣe wá gbàdúrà àrò èèyàn bẹ́ẹ̀ ẹni tó dé pé gbogbo okun rẹ̀ pátá aráàmù lọ́wọ́ mbẹ́ aṣọ tọ́wọ́ aráàmù ni tọ́ba gé aṣọ owó ogun rẹ̀ ni ó fi gé o tọ́ba sì fẹ́ ránjẹ owó ogun rẹ̀ ni kò fi ṣe kí ni kò fi ra oúnjẹ ẹ̀yọ́ màá yá mi nínú àwọn nǹkan tí mo jẹ́ ká dùn ọgbà ọ̀nà ni kéèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ tọ́ba fẹ́ ká dùn àrẹ ọgbà ee wọ́n máa ṣe tọ́ba ti ń àdúrà rẹ̀ ò tètè gbà ẹ̀ lẹ́yìn náà wọ́n máa bàyá rẹ̀ àti bàbá rẹ̀ nú jẹ́ táwọn òbí rẹ bá ti ń ṣépè lọ àdúrà rẹ ò ní tẹ̀gbà lẹ́yìn tó bá ti ń gbowó èlé ẹni gbowó èlé ọlọ́run ló wọn bá jagun ẹni tó lọ́n bá jagun sọ́nà wọn gbàdúrà rẹ̀ ọlọ́run bá yà jagun lọ ṣé yọ̀ wá ṣàdúrà owó èlé owó èlé ẹ̀yin gbogbo àwọn kàbáyèrè zunub yẹn tẹ́tẹ́ naija bet mọ́ bá wọn ta gbogbo tí ń jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kàbáyèrè zunub ajínà ipe a ẹyin ìsàdúrà mọ́ ó ti sún mi ó ti sún mi yẹn wọ́n ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ a jẹ́ pé àmì pọ́lọ́hún ní gba àdúrà yẹn ni sẹ́wárí àdúrà ò lè jábà ọlọ́run lóun máa gbàdúrà òjìbù dáwọ́tà dá ìsá dá a ni ọlọ́run lóun máa gbàdúrà ọ̀nà tí wọ́n gbà ń gba àdúrà wa àmọ́ anabi wa sàlàyé inú hadisi kan anabi ni mamin abudin yadu allah abidawa kò sẹ́nìkan tí wọ́n máa ṣàdúrà laysa fiha ithmun láì ṣe pé ń pè ọlọ́run lérí ẹ̀ṣẹ̀ pé ọlọ́run ọba o lè tó ń fẹ́ jà yìí jóun rí jà o ilé tó ń fẹ́ fò yìí kóun rí fò ànábìrin kò ṣe bẹ́ẹ̀ wàhálà kan tí a tẹ̀rọ yín mi kì í ṣe pé ń ṣe àdúrà lérí kọ́lọ́run ọba aláàkọ́ba jákun ẹbí wọ́lọ́run mò ń pè ọ́ àbúrò bàbá mi ẹ̀gbọ́n ìyá mi àti mi ìfẹ́ ká sọ̀rọ̀ mọ́ bá ń fasẹ́ sí i ànábìrin ọba aláàkọ́ gbàdúrà rẹ̀ lọ́nà mẹ́ta ọ̀nà mẹ́ta àbí ọ̀kan nínú ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ìmọ̀ àǹtọ̀ àjàlàlàwò dáwà tù fi dúnìyà inú kọ́ lọ́wọ́n bá aláwọ̀ fún ti ń fẹ́ lé ayé kó tó kú o wà ìmọ̀ àǹtọ̀ dàkàrà làwò fil àkhírà àbí kọ́ mọ̀ rí i láyé ibi à ń lọ nìyẹn kọ́ jẹ́ pé àkhírà ìní ó ti lọ lè pàdé àdúrà tó ṣe ipe èwo ló torí tó máa ń wọn iṣẹ́ rẹ̀ ní àlùkìyàmọ̀ wọ́n wọn àdúrà yẹn àdúrà tó ṣe lérí mọ́tò táà padà fún un nítorí pé báyà yọ padà fi pààyàn tí ọmọ àdúrà tó ṣe lérí ilé tá a padà fún ẹni tó jẹ pé ilé náà báyà ni ọ padà sọ dèrè wọn àdúrà tó ṣe lérí ọmọ tá a padà fún bóyá ọmọ yẹn náà ni ọ padà padà ń jẹ torí ntí ìbò ni ó ṣe rí ọ sàdúrà lé ó sì kọ ọ mọ̀ pé a àdúrà mi tí mo ṣe ọlọ́ngbà ọ ra mọ́tò mo fẹ́ bímọ ó sì bí mo fẹ́ lóyún mo fẹ́ bímọ mo fẹ́ wà nípò kan ó sì débẹ̀ nígbà míì ànábì ni ọlọ́run ṣe bẹ́ẹ̀. ọba aláàbọ̀tọ́ dáa fún ọ ju yìí tí wọ́n fẹ́ lọ yóò wá mu ní tí ó fi wà àlìjẹ́nà gbogbo àdúrà yẹn wọ́n wà wọ́n sínú skéèlì rẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ìran àtàwẹ̀ tó kí ọ <laughs> má gbàdúrà rẹ ògbà mọ́ o kẹ́nìkan wọn sọ pé àdó ìgbà má sọ bẹ́ẹ̀ mọ́ o tọ́ba ti ṣe ó ti ṣe kí ni ó ti gbà ẹlẹ́ẹ̀kẹta anabi ni wa ima an yusufa anuhu mina sari mithila dhalik awo mithila dhalik anabi nígbà bí sini aburú la kan tó fẹ́ jalu ọ tọ́lẹ́ pé tó bá sì ti jalu ọ tán ayé rẹ̀ ó bàjẹ́ pátápátá ni ọlọ́run bá wà fi àdúrà tóun fi ń béèrè kankan yẹn yóò wà fi ṣe aburú yẹn kúrò ní eré rẹ̀ ẹ dákun wọ́n mọ òjò tó ti rọ̀ tilẹ̀ ti fa mu tí wọ́n mọ ìdáàbòbò tọ́lọ̀ ti ṣe fún ọ lẹ́nu àárọ̀ yìí láàrin oṣù yìí sọ́ọ̀mà ọmọ bí tó ti kọjá ibi tó ti kọjá náà làwọn kan ti kọjá sẹ́fì lásìdẹ́ǹtì ibi tó gbà kọjá náà ni làwọn kan lọ bẹ̀ tí wọ́n fi yìn wọ́n ba o lè gba wájú ilé kọjá o lè amúrọ̀bà ọ̀ma ìwọ́n ti sùn ọwọ́ jí làárọ̀ òní àṣàdúrà lóru àyè nígbà tí aṣọwá dé ọjà àtàtìlẹ̀ fi mọ́ àtàtìlẹ̀ fi sùn ọ̀tàkẹ̀ àní amúrọ̀bà ti wá wájú ilé lóru <laughs> kọ́kà wọlé báyìí ó tó padà ó padà ọlọ́run ní kó mẹ́ ó ti sàdúrà àdúrà kọ́tà lọ́la lọ́sẹ̀ àmọ́ àfidáàbòbò kábùrọ̀ mọ̀ kí ni kábùrọ̀ mọ̀ ẹ̀mẹ́ni tí ń lọ ni ọlọ́run èpè mi dáhùn sọlọ́ parọ́ ni nídìí bẹ́ẹ̀ àwọn sàhábà yìí wọn a kọlu ya Rasulullah ìdánù kìtìrì àti pé a gan nìyẹn nígbà tó dé pé àdúrà yìí ṣe kí anabi ni Allahu akitharu anabi ni tí n bẹ̀rẹ̀ dọ̀ ọlọ́run sì pọ̀ ju tẹ̀ ń béèrè lọ <laughs> ẹ béèrè ẹ máa béèrè ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́ mọ́sá ẹ̀ sànú wa ẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé bàbá fẹ́ sàdúà àwọn mọ̀náhàjù tá a mọ̀ lọ́wọ́ fẹ́ sàdúà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa a mọ pàtàkì àdúà a sì mọ̀ pé àdúà máa ń gbà a sì ti sára fún gbogbo àwọn májẹ̀mú tádùn èéfì gbà a sì mọ̀ pé tọ́lọ́wọ́n bá fún wa ní táwọn wá ó nídìí lọ́dọ̀ ọlọ́run ọba bóyá ọlọ́run ti fi ṣe nǹkan ní ọ̀nà mẹ́ta tádùn a máa fi ń gbà táwọn ò ṣe kí ni táwọn ọmọ ńgbọ̀dọ̀ wá rí báyìí jẹ̀mọ́ ẹ̀yọ́ máa yá wa a jẹ́ pé gbogbo àdúrà wa pátá ń ló ti gbà ibi tọ́lọ́run wa fi sí làwọn ò ṣe kí ni ìlàwọ̀ wa mà àdúrà da púpọ̀ àdúrà da púpọ̀ o ẹ ọ̀nà tá ànábì gba sàdúrà ni ká máa lò ká máa lo ọ̀nà bídíà ọ̀nà kí ni jama ọ̀nà bídíà tá ànábì bá fẹ́ sàdúrà ìmọ̀ ń wà lálùwàlá tá ànábì bá fẹ́ sàdúrà ìmọ̀ ń kọjú sí kíbla tá ànábì bá fẹ́ sàdúrà kèé pariwo ya latifu ya latifu lutufi ya latifu ya latifu lutufi ya la ah, mm. ya latifu lutufi ya latifu lutufi ya latifu ànábì pariwo lẹ́yìn náà ànábì máa ń tẹ́wọ́ ìgbà mi yọ tẹ́wọ́ tá a máa rí abíyá rẹ̀ bí bùkátà bá ṣe kí ni <laughs> wọ́n bá ṣe lágbára sí àwọn sábà ní òru táwọn jagun bá dèrè mọ́júmọ́ yẹn ẹ̀hẹ̀n ogun bá dèrè kọ́la táwọn bá dìde báyìí àwọn bá anábì lérí ìdóni anábì tẹ́wọ́ débi pé àbáyá tó dà sí ara àbáyá tó fi tó fi kọ́fà ara àbáyá bọ́lẹ̀ aṣọ jàlábíà nìkan ló kù ń bẹ̀ àbí aṣọ tó ró nìkan ló kù ń bẹ̀ àbáyá bọ́lẹ̀ níbi ànábì tẹ́wọ́ dé tí nǹkan bá le tán ọ́ tẹ́wọ́ tí wọ́n tábíyà rẹ̀ ó sùn báyìí kéèyàn máa tẹ́wọ́ ẹ máa jẹ́ káàdì wọn tètè gbà ẹ̀yàn máa yá mi wọ́n ní èyàn sì lè tẹ kọjá pé kó ṣe báyìí gbígbà tí ọba tẹ́wọ́ nígbà tí ẹnìkan fẹ́ ju kankan láti sánmọ̀ sí lọ́wọ́ <laughs> eléyìí náà ò ṣe kí ni eléyìí náà ò burú wallahu alam ìmọ̀ tẹ́wọ́ ìmọ̀ jẹ́ káàdì wọn tètè gbà àmọ́ àní fọwọ́ yẹn bọ́jú tá a bá ti ṣe kí ni tá a bá ti ṣe tán àdìsí tó ní àfọwọ́ bọ́jú kọ̀ lálàáfíà ọkọ̀ àwọ̀ rẹ̀ padà sílẹ̀ ni àfi tó bá jẹ́ pé ẹ lè ṣàdúrà òjò ànábìàmọ̀ tẹ́wọ́ ń bẹ̀rùn lẹ́yìn náà àdúrà tó a ti fẹ́ ṣe máa kórè ẹlẹ́mẹ̀ta rọ́bì habili mulikan rọ́bì habili mulikan rọ́bì habili mulikan yaari hamara ahimi rahamni yaari hamara ahimi rahamni yaari hamara ahimi rahamni ẹ̀mẹ́ta mẹ́ta wọn náà níbi máa ń ṣe bẹ́ẹ̀ ẹ máa jẹ́ káàdì ó ti tè gbà wọ́n ní máa sọ fọlọ́n pé wọ́lọ́hún mọ́sá habili nṣita fún mi lọ́mọ tọ́wọ́ wọ̀ kí ni ìdákejì ẹ̀ kí ni ìdákejì ẹ̀ tí o bá sì wọ̀ ọmọ ṣe kí ni àwọn tó bá ti jẹun yóò nínú sufi náà máa sọ bẹ́ẹ̀ wọn ní bàbá rí pọ́ dáa bàbá sì dáa <laughs> yóò máa sọ yíwà tó wà bó ní gbàgede ọlọ́run tẹ́lẹ̀ wọn bá wá fún ọ tàbí tó wá fún ọ nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ẹ̀yìn gbọ́dọ̀ máa sọ pé ààrẹ jọ ọlọ́run jọ da fún yìí ẹ̀yìn àti tó bá wọ ọlọ́run ṣé ò béèrè ni bóyá láti máa tọrọ tó dáa tó máa gbé kọ́lọ́hún sì tó bá fẹ́ ṣe ṣé wọ́n rárá fi gbàdẹ́wọ̀ ọlọ́run kódà kódà nínú àwọn mọ́níyàjú tí ọ̀dà ni wọ́n ní inú àwọn lẹ́yìn náà yàtọ̀ hàrà òkọ́ àlìjábà nínú àwọn mọ́ni àjò ànábì lérí àdúrà ni pé ànábì máa ń sọ àwọn àsìkò tádùá máa ń gbà jù lọ kò sígbà tádùá gbà o àmọ́ àsìkò tí máa ń gbà jù lọ òòrùn àdúrà máa ń gbà especially tí ilẹ̀ bá fẹ́ mọ́ tán ó kó wákàtí kan wákàtí kan àbọ̀ ká tó kírun àsùbà gbogbo tí máa ń bẹ ní sòrò ẹ̀dìdẹ́ o lásìkò tá a ṣe lò lọ́wọ́ yìí tí wọ́n bá pè òrùn bẹ́ẹ̀ lómi lérí bẹ́ẹ̀dì lásìkò ẹgbẹ́ nǹkan ti dàrú ni ẹ ẹwà ni àbí kéèyàn máa fi jẹ ọkà <laughs> àwọn olówó ra bẹ́sí kẹfà <laughs> nídìí bẹ́ẹ̀ dákòtò lè tọ́lọ́wọ́ bá aṣọ yìí à ń bùkátà sí ká má sùn lóru especially kílẹ̀ tó mọ́ wákàtí kan ọgbọ̀n ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn àwọn fáànì bá sì ìṣẹ́jú kan kan tó pẹ̀lú àṣùbà ọkàn sálọ látàbá yìí kò ní ọlọ́run ṣàánú mi wọ́n ní wọ́n wá rí ẹ lóru ọkàn tají báyìí ó rí pé lẹ́ni ò ní sinẹ́fìlà àmọ́gbàtọ́ tají yẹ ọkàn ṣe aṣọ lérí ó sì tẹ́wọ́ ọlọ́run mọ́gbàgbé mi ó sì sùn padà Eh. Eh, eh, ó sùn padà bó ṣe sọ yẹ ó ti lòkè sẹ́mà torí àsìkò yẹ ọlọ́run ní òun máa ń gbàdúrà lẹ́yìn náà lẹ́yìn alásàrì ìjọ jimá àdúrà máa ń gbà sáábì kọ́ yẹ ká máa lọ àdúrà ló yẹ ká máa ṣe kínní ká máa ṣe ayédàkọ́ máa dá sínú yàrá àbí kọ́ máa ṣe nínú mọ́ṣáláṣí níwọ̀n nìkan àmọ́ àwọn kójọ ká máa ní làálà ìlàlà àlà àlà àlà àlà làlàlà ọlọ́run ràn wá níyẹn àdúrà máa ń gbà lẹ́yìn alásàrì níjọ́ jimá àwọn afa ní òun ní sáà tá nàbí ń sọ ètò pọ̀ nínú ọ̀rọ̀ àwọn afa wọ́n síláṣí lọ wá wà màsàdúà mẹ́ ọ wà nù yàrá rẹ màsàdúà ojóbìnrin màsàdúà nulẹ̀ ọ wà ń sọ̀bù ọ wà nù mọ́tò wọ́n sà jẹ́yìn alásàrì níjọ́ jimá màsàdúà lẹ́yìn náà ọ̀fẹ́ sínú àwẹ̀ súnà monday thursday thirty, forty, fifteen àsìkò tó fẹ́ sínú yẹn sàdúà tó bá sínú tán sàdúà àdúà máa ń gbà wọ́n pèrún tán mọ́sálásí kan kọ́ mọ̀ sàdúà ó bá wà ń lé sàdúà àdúrà máa ń gbà lẹ́yìn náà tójú bá ń rọ̀ máa ṣàdúrà àdúrà máa ń gbà lẹ́yìn náà tí o bá ṣe àlùwàlá tán tó ka àwọn àṣìkárò àlùwàlá tán ṣàdúrà o nínú àwọn àdúrà tá a nàbí mo ń ṣe tọ́pọ̀lọpọ̀ wa táyé sábà ṣe tá a gbàgbé sunna màdúrà òye tí a bá ti pa àṣàlùwàlá tán tá a ka àwọn àṣìkárò tá a máa ń ka lẹ́yìn àlùwàlá àdúrà kan bẹ tó yẹ ká máa ṣe òun li dhambi allahumma igifiri li dhambi wọ́n lọ́wọ́ bá fèrè ẹ̀ṣẹ̀ mi wọ́wọ́ sẹ́ẹ̀lì fi dáàrí wá kọ́lé ńlá fún mi gbà mí láàyè ilé tọ́fẹ̀ mọ̀jẹ̀ ó jẹ́ pé mi àtìyàwó àtọmọ yàrá kan láwọn sí kínní àlejò tún dé yóò sùn lábẹ́ bẹ́ẹ̀dì níbo làlejò wàá sùn báyìí àdánwò ni o ìyá ìyàwó rẹ bàbá ọkọ rẹ níbo ni wọ́n fẹ́ sùn báyìí àbúrò ọkọ rẹ ilé tọ́ha ó ní gbà mí láàyè ilé tọ́fẹ̀ lẹ́yìn náà wọ́n bá rí kílé fèrèsìkì gbogbo àdìsìkì tó bá wá fún mi mo ṣe òkótó ó ṣe òkọ́ ma falibarika sí kí n fi sẹ̀ǹkan ní láyé falibarika sí o ọlọ́run bá ṣe báyìí fún mi tọ̀ ọ sọ sínú tọ́ bá fẹ́rí kan lẹ̀ lẹ́yìn náà tí èyàn bá ń ṣe ìrìn àjò tọ́ bá ti ń travel ó ní nǹkan mi àdúrà lọ́ọ́ máa ṣe àdúrà ìrìn àjò máa ń gbà lẹ́yìn náà àdúrà bàbá rẹ̀ àtìyá rẹ̀ tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ bá ti ṣàdúrà fún ẹ àpẹẹrẹ bọ́lá wọn bá láti gba àdúrà rẹ̀ tó ṣe sísan ẹ gbogbo àwọn òbí wa kọ́lọ́ mọ́sá èmi wá nítorí ọlọ́run kọ́ lọ́run sàlékún ìkíláàsì wa ẹ̀yin náà wá nítorí kíni torí tọ́lọ́run àwa jọ ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run fúnra wa mọ̀jálẹ́sọ dékèrè wọ́n ní àwọn màláyíkà wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń pọ̀ ńbẹ́ bó àdúrà tẹ́ bá ti ṣe àwọn màláyíkà máa sàmì èyí máa sàdúà ẹ lọ hálíkọ̀ ẹ máa sàdúà oye lẹ́yìn náà nínú àwọn àsìkò àmì ààyè tádùá fi máa ń gbà òun náà nígbà tí ọba yí padà lójú oorun tọba ti jí lójú oorun báyìí tó yí padà báyìí wọ́n ní kó tíráyì kọ sàdúà lẹ́yìn náà tí àkùkọ bá kọ kọ́kọ́rọ́ kọ́ ee eh, anabini idasami tun mu asuwa gbogbo àti ẹ bá ti gbọ́ tí àkókò kọ tó ní kọ́kọ́rọ́ kọ anabini fasalulaha min falihi isi fi ni daabo bò yẹn níbi kíni níbi aburú àmọ́ àgbọ́dọ̀ lọ́ àdúrà kan sàrà àgbọ́dọ̀ lọ́ sàrà kan mọ́ ipe àdúrà yìí ọ̀nlẹ́ran lọ adìẹ lagbọ́dọ̀ pa irọ́ o ọ gbọ́dọ̀ lọ́ àdúrà kan sàrà ó sì lọ́ sàrà bá ti sàrà ṣe sàrà sàdúrà pé ìlọ àdúrà mọ́sára yẹ bídíà náà fẹsẹ̀ kínní iná padà wàá já sí ẹ̀dá kùtù lẹ́yìn náà ẹ̀yọ́ màá yá mi sábà bí àtàdúrà ṣe ń lọ papọ̀ ń lọ papọ̀ ni o àdẹ́bí sàdúrà kọ́lọ́ mọ́ jí pọ̀ tá káwọn ìgbà tí wọ́n lé lọ Mádínà ó sì ṣe sábà bí kí ni sábà bí tó ṣe ọ sá sínú kòtò wọn náà ka kùrù sí ìlú ó sì ti géètì rẹ tó ṣe kínní tí ó le gbọngbọn géètì yẹn ni sábàbí àdúrà ni kùrìsì ọmọ ìyá mi ọmọ máa ń sàdúrà ọ̀rọ̀ bíi sídìdì yìí ni ma ọlọ́run fún mi ní mímọ́ ọlọ́run fún mi ní mímọ́ ọwọ́ wa gba lè géwu lọ ọ lè ké kí ni ọlọ́ lè géwu ọmọ sàdúrà kọ́ lọ́njọ́ di dókítọ̀ ibo lọ́ gbà lọ jẹ̀mọ́ ọgbà yunifásitì lọ ọ lè ṣe mẹ́sìn ọ ní nígbà tá a ti ń sàdúrà owó gbọ́dọ̀ máa dé ah bọ́ọ̀ bá ń sàdúrà tó jáde lọ lè wá owó àdúrà yẹn ò ní sí padà gba o. Ah, ọlọ́run bá ní ẹ ṣàdúrà bí ọlọ́run wá ní fámùsù fi bàná kíbi ìyàwó kò lómi rẹ̀ sìkì ẹ jáde ẹ wá sẹ́ lọ ọwọ́ àwọn ṣèkan ọ̀ ṣèkan ẹ̀hẹ̀ sí ẹnìkan jòkó nínú mọ́ṣáláṣí umaru katọ́bù lọ ó dé ọlọ ó dé bí aago mọ́kànlá ó ní kí lóun ṣe látàrí ọ̀tá ti káṣùbà tán ó lóun ṣàdó owó ni ó ní sẹ́ o rò pé owó ọjà bọ́lẹ̀ látòkè sánmà ni ó ní jáde jáde ti máa ń na ọlọ́pàá ń bí jáde síta ibo ti ṣàdó àdáhùn láàárọ̀ òun ọ wà jáde lọ́jà ó lè ṣe kíni ó lè lè ṣiṣẹ́ ló jẹ́ pé àwọn tí wọ́n máa ń pé agbélépawó làwọn àdúrà làwọn ṣe nu yàrá ẹ̀ rí i pé jìbìtì wọn máa padà máa ṣe kíni ni wọ́n padà máa ń lò tí ọlọ́run ọba àwọn sàhábà wọn lọ bí iṣẹ́ gbogbo ni wọ́n níṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n ti kásùbà tán wọ́n sì ń ṣàdúrà ẹni wọ́n bá ti mọ wí ọlọ́run yóò ṣàǹfààní fẹ́mi tí wí kọ́lọ́run yóò bá wa ta gbọ́ kó ló sábàbí oríire fẹ́ni kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdika